السلام عليكم ورحمة الله وبركاته أطنف الله سبحانه وتعالى الله باتي يدوقف الذي من علينا بنعمة الإسلام وباتي يكوى وليك الإسلام وأكمل لنا دينه الحنيف ọba tó pé ẹ̀sìn rẹ̀ fún wa ẹ̀sìn tí ó jẹ́ fóun nìkan ni èèyàn lè ṣe tí èèyàn fi rójú rí ọlọ́wọ́n ọba kọ́lọ̀ kó yọrù sí ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ kó má ṣe gbà wá ní ẹrú sìn rẹ̀ kọ́lọ̀ kó fi wá ṣe kò jẹ́ dáadáa dáadáa ti lé ayé àti ti àlòkìyàmọ̀ kọ́lọ̀ kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bíi àwọn nǹkan tí a ti ń bábọ̀ sẹ́yìn ọ̀rọ̀ nípa kéfàlù hákíkú dínàdà báwo ni a ṣe lè pé ẹ̀sìn wa ẹ̀sìn tó jẹ́ wípé torí ẹ̀ ní ọlọ́run bá torí ẹ̀ dá wa bóò la ṣe lè sin ọlọ́run ọba bó ṣe yẹ káàsì torí pé ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní mi ń dá bẹ́ẹ̀ náà ní ènìyàn bí ó ṣe pé kí wọ́n lè máa sin ọlọ́run ọba àdìkí ọlá ma uridu ma uridu an yut'imun ọlọ́run ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ìbèrè lọ́wọ́ wọn àti mímu bí ó ṣe pé kí wọ́n sin ọlọ́run ọlọ́run tí wá ní káàkiri òun yìí ọlọ́run bá ti ṣàlàyé ọ̀nà tá a máa gbà sí òun tí ẹ̀sìn yá fi jẹ́ àtẹ́wọ́gbà àwọn èèyàn nílé ayé àwọn tí wọ́n fẹ́ sin ọlọ́run bá pọ̀ àwọn tí wọ́n fẹ́ sin ọlọ́run wọ́n pín sí ọ̀nà mẹ́ta àwọn tí wọ́n fẹ́ sin lọ́wọ́n ọba wọ́n pín sí ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta fàríkún àwọn kan àrọ́dùnlọ́ha wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run wọ́n fẹ́ sin lọ́wọ́ ọba wà ákítọ́hú ìlàhàn ṣùgbọ́n wọ́n ti mi sí ìta wọ́n sì ọlọ́run ọba mú wọ̀hún ànàsọ̀rọ̀ nínú wọn ni àwọn nọ̀sára tí wọ́n ń pe àpèmọ́ra tí wọ́n ń kílèmù wípé ọlọ́wọ́n ọba ó rán ìsá sáwọn alayhi salam àwọn tí wọ́n wá fara ju àwọn eléyìí tó jẹ́ pé wọ́n ní fi ọlọ́wọ́n fẹ́ sin lọ́hùn wọ́n wà ní àwùjọ mùsùlùmí àwọn náà pọ̀ rẹpẹtẹ láwùjọ mùsùlùmí wọ́n fẹ́ sin ọlọ́run wọ́n nífẹ̀ẹ́ àti sí lọ́wọ́ ọba inú wọn máa ń dùn ní bí wọ́n bá fi gbọ́ pé ìjọsìn fọ́nà ò ní nǹkan kan walakin àtọ̀ òtọ̀rí kọ̀ ṣùgbọ́n wọ́n ṣe ọ̀nà tọ̀ wà áhùlá ahlul ahwa wà lè bídà ẹ̀ àwọn tí wọ́n máa ń tẹ̀lé fẹ́ẹ́lú àti àwọn tí wọ́n ń ṣe bídà lọ sọ fún àwọn obìnrin kọ́ máa bọ́ ń ta mi Abdullah ní ìran ẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé onífẹ̀ẹ́nú àti aládàádálẹ̀ ó pọnú wọn tó jẹ́ sí àníyàn tí wọn náà wọ́n fẹ́ jọ́sìn fọ́nà òní ṣùgbọ́n látara àwọn àfáà tí ẹlòmíì bá pàdé látara àwùjọ tẹ́lòmíì ti bá rẹ̀ láti ara ẹgbẹ́ tí ẹlòmíì bá tò ó wá jẹ́ sábàbí aburú fún wọn ọlọ́run ni wọ́n fẹ́ sìn o ni wọ́n fi tẹ̀lé ṣéwù ọlọ́run ni wọ́n fẹ́ sìn ni wọ́n fi ń tẹ̀lé ustaazu yìí ṣùgbọ́n yìí kò mú wọn lọ sójú ọ̀nà ọlọ́run báyìí dọ́là wà àbọ́là ẹni tí sọnù ó tún wá tó àwọn ènìyàn lò irú wọn ni ànábì sallallahu alaihi wa sallam sọ wípé inna Allaha la yaqbadu al-ilma intiza'a min sudur al-ibad pé tọ́lọ́ bá fẹ́ kó ìmọ̀ kúrò lórí ilẹ̀ kọ̀ ní kó kúrò ní ọkọ̀ àwọn èèyàn walakin yaqbidu al-ilmi na حتى إذا لم يبقى عالم اتخذوا الناس رؤوسا جهالا nígbà tí ó bá ti tó ní mímọ̀ táwọn èèyàn fẹ́ tẹ̀lé mọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé rúúsàn juhalan àwọn aṣíwájú aláìmọ̀kan wà bọ́lù wà abọ́lù àwọn ẹni tí sọnù wọ́n wá sọ àwọn náà nù ikọ̀ kejì ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìyẹn ikọ̀ àkọ́kọ́ wọ́n fẹ́ sin náà wọ́n fi ọlọ́run ṣùgbọ́n wọ́n sọnù wọn ọmọ ọlọ́run àwọn jọmọ́ kejì fi àtò ìkọ̀kọ́ làwọn náà àárọ̀fù lọ́ha àwọn ọmọ ọlọ́wọ́ ọba wọ́n já ọlọ́run mọ̀ pé ìnáma ìlàhùnà ìlàhùn wáhì pé ọlọ́wọ́ ọba wá ń tòótọ́ ọ̀kan ṣoṣo ni wa huwa al-wahidu alladhi yastahiqqu al-ibada òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí jọ́sìn rọ́mọ náà wọ́n bá lé kí ọlá walakin ghalabatuhum shiqwatuhum wa kibruhum ṣùgbọ́n wọn tá ń sọ yìí ìjọ rẹ̀ ni lójú ó bá wọn ìgbéraga ó bá wọn ìfẹ́ inú ó bá wọn látara bẹ́ẹ̀ ma àbàdù lọ́ha ọlọ́run tí wọ́n ti mọ̀ yẹn pọ́n ló lẹ́tọ̀ọ́ sí jọ́sìn wọn sí lọ́wọ́ ọba kọ̀lìyàkúnà zálìkà hásàdà min ó lè jẹ́ látara kéésà àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́run látara pé wọ́n bínú wọn gẹ́gẹ́ bọ́lá ọba àlékí ọlá ṣe sọ ọlọ́run ni wọ́n sọ wípé nahnu abna'ullah àwa ni ọmọ ọlọ́run wa ahibba àwa sì ni olólùfẹ́ ọlọ́run yàtàmánà ẹ̀rí ẹlòmínú wọn a máa wọn láwọ àmàrù alfàtànà ilé ayé wọn nífẹ̀ẹ́ ilé ayé yàwádù àhàdúhù láwọ àmàrù alfàtànà látara fẹ́ ayé wọn ní fẹ́ kú ẹ̀rí kanú wọn a ma wò pe a ah, kóhun ti ẹ̀ one years nílé ayé kóhun lo one years nílé ayé sílẹ̀ bó ti máa máa ń wẹ́lò ní inú wọn àwọn ẹni wọ́n nípa ọba ọlọ́run kọ́lá lẹ́dínà káfárù la tasma'u li hadha wọ́n wọ́n a máa sọ fáwọn èèyàn wípé la tasma'u li hadha al-Qur'an ẹ má tẹ́ sí gbọ́n kíra tó ń ka yẹn o wal khawfi tó bá ti ń ka ẹ̀yẹ máa ṣe yẹ̀yẹ́ ẹ máa kọrin ẹ máa ṣeré kó lè máa jẹ́ distraction fún àwọn tó kù àwọn tí wọ́n fẹ́ gbọ́ kọ́ má bàa lè fọ́kàn sí torí sí àwọn ẹni àwọn mòdodo pé ohun tí ànábì sallallahu alaihi wasallam ń pe àwọn èèyàn sí huwa al-haqqul mubin pé òdodo tó fojú wọn ni táwọn èèyàn bá sì ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n á tẹ̀lé ohun tí ànábì sọ Umar radiyallahu anhu Umar jẹ́ èèyàn kan tó di alágbára ṣáájú kó tó gba islam islam ẹ̀sìn ni ọlọ́run tó fi pọ́n islam àtàwọn mùsùlùmí lé nígbà tí Umar máa gba islam ó búra ní kó ń fẹ́ lọ pa ànábì sallallahu alaihi wasallam pé wàhálà ẹ̀fí ẹ̀fí pọ̀ jù ní Umar gbéra kó ń fẹ́ lọ pa ànábì sallallahu alaihi wasallam níbi tó ti gbé ìdàdá ní tó lọ arákùnrin kan bá pàdé ẹ̀ wọ́n ní mo fẹ́ pa muhammadu ni wọ́n wá sọ fún pé ṣáàbí kó tó lọ pa Muhammad ẹni tó òun náà ti gbà kọ́kọ́ lọ lé ibi tí wọ́n kó lọ pa sísá ẹ lọ kó tó lọ pa Muhammad Umar bá ṣẹ́rí lọ sọ́nà sísá ẹ nígbà tó bá débẹ̀ wọ́n ń ka Kùránì lọ́wọ́ ìkan nínú àwọn sọ̀hábà ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ nulé lọ́wọ́ ni nígbà tí wọ́n gbọ́ ohun mọ́rùn àbá tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ sáré farapamọ́ pé á ah, ẹ̀rù jẹ̀jẹ̀ ló dé yìí ó fara pamọ́ nígbà tí rọ́mọ̀rù wọlé ó bá wọn ní òfòyà ó ní kí lẹ̀ ṣe lọ́wọ́ kí ni mo gbọ́ tẹ́ǹkà yẹn níbi tó fi ń ṣe eléyìí ó fẹ́ kọra mọ́ ọkọ̀ ẹ̀ sísà yìí sísà ẹ̀ bá bọ́ síwájú ẹ̀ tó bá ti ẹ̀fẹ́ sí nǹkan kan fẹ́ ìyọ̀kọ orí èmi ẹ̀gbọ́n ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ibi tí ó mọ̀ ti kì wọ́n lábẹ́ arábìnrin ó ní ohun ìlọ́wọ́ àánúwà ṣe ọmọ látàrí ẹ̀jẹ̀ tó rí lára ẹ̀ sísẹ̀ ààrẹ bá wálẹ̀ ẹni tó ń kọ́ wọn ní kí ìyẹn bá bọ́ta ló bá bá ọmọrù sọ̀rọ̀ ó ní mo gbọ́ tí àlọ́rì ọba bá mi pọ́n ìsìláàmù lè bí áhàdì ọmọọ̀rọ̀ ìlú pẹ̀lú ìkan nínú àwọn ọmọọ̀rù méjì ìkan nínú àwọn Abu àbí ara ọmọọ̀rù wálẹ̀ ó bá ní oúnjẹ tí ẹnìkà yẹn jẹ́ kéde náà gbọ́ ìbá bẹ̀rẹ̀ ha. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى ọlọ́run ní tọ́ha kò fẹ́ tó mọ̀ tó mọ̀ òun náà wùdà ewu tó ní tọ́ha máa ń dáná àdéka lùkùrù ààrẹ ìfẹ́ṣkọ̀ àṣọ àlùkùrù àlè kalẹ̀ lé lórí kó bá lè dóró ibú ilà tẹ̀síkírọ̀ tàbí mà yàkṣà kùrù àlè ká sọ kalẹ̀ yìí aṣe ní tẹ́síkírọ̀ ni ìrántí tẹ́ tó bá páyọ lọ́wọ́ tẹ́sí ìsọ̀kalẹ̀ ní Qur'an mimman khalaqa al-arda was-samawati al-ula láti ọ̀dọ̀ ẹ tó dá sọ́mọ̀ ẹ tó dá ilẹ̀ àti sọ́mọ̀ tó ga arrahmanu ala al-arshi tawa ọba tó gòkè lọ sí orí àlára sí rẹ̀ arrahmanu ala al-arshi istawa lahu ma fi samawati wa ma fi al-ard ọba tó jẹ́ pé gbogbo tó ń bẹ sọ́mọ̀ àti ilẹ̀ olóni wa ma baynahuma àti tó wà ní agbede méjì sọ́mọ̀ àti ilẹ̀ wa ma tahta sara àti tó ń bẹ nínú ilẹ̀ wà ní tẹ́jì hàr bí ní kọ́ọ̀lù tẹ́ bá ti tó bá jẹ́ pé nǹkan kan wà nú yín tẹ́tí ẹ̀ ó tẹ́ wí síta fàlínà wùyà àlàmù sírọ́ wà á ọba tó mọ kọ̀kọ̀ ni ó sì fi pamọ́ sọ́dọ̀ rẹ̀ nígbà tí ọmọ ń gbọ́rọ̀ yìí ó lapa lórí ẹ̀mí ẹ̀ bìkọ́ sí wo pé ta tiẹ̀ lọ́lọ́run súra ìdí ṣàlàyé ta ló ń lórúkọ alàlà kódà kò sí nínú sọ́mọ̀ orí aláràtí rẹ̀ lókè sọ́mọ̀ ló wà láwùú máa fi sàmà wá sí wà máa fi àrùn gbogbo sọ́mọ̀ bó ṣe wá tóbi tó yẹn lónìí wà máa bẹ̀yìn náà hùmà àti tó wà láàárín ẹ̀ tó bá jò lónìí sọ́mọ̀ òun lónìí ilẹ̀ òun tó wà láàárín ẹ̀ tó wá wà sálẹ̀ ńkọ́ wà máa tàṣà sárọ̀ àti gbogbo tó tún wà ní abẹ́ ilẹ̀ kí ló lókùn kuti nko mimo wa intejhar bil qaul ire umar bo se me poro itu ki ndoju ko umar mu gboro ono tu wa lo na mukhatab tuna we nta mba toro yi oro yi dabi ki a ke bi lo ba wi ni wa amo to wa nu e o to wa nu oko e to ba wi sita amo fàyínà òwúyà ẹlẹ́mù àti rọ̀ ó mọ kọ̀kọ̀ wà á fà kọ̀kọ̀ sì ni olóni ara ń lò wálẹ̀ ó ní ìlànà àlà muhammadu ibo ni muhammadu wà wọ́n bá mú lọ sí darul arqam ibi sálọ́ọ̀lù tí ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n dé àyè yìí ọlọ́run fẹ́ parí iṣẹ́ lórí ọmọ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ó ń kí mọ́gírìdì lọ́wọ́ ní ọmọ ìdí mọ́ṣáláṣí kí ni ọmọ ìgbà ọrùn ní ọkọ̀ ẹ̀yà ọ̀rọ̀ ilẹ̀ ìjọ bí orí nínú suratul Ma'arij kan ní

ṣùgbọ́n tó máa bá fẹ́ ṣe àná ọlọ́ọ̀bá máa ń parí àlọ́ ìlú lórí ẹni tó náà bá fẹ́ fi mọ̀nà ìyá ti ta ọ̀dà òkú lẹ́nu òwò gbogbo tó máa fi mọ̀nà ọlọ́ọ̀bá máa fi ṣèrọ̀ orí. kí ìyẹ̀kọ́ wá wò pé àwọn ọmọ afárẹ́ lé o a ah. kí làwọn èèyàn máa ń sọ wọ́n á ní nígbà tí wọ́n mọ̀ nígbà sílá táwọn èèyàn ń kọ́ wọ́n á ní wọ́n mọ̀ nígbà sílá ló bá wò. ẹlẹ́rìíkó bẹ̀. Wọ́n ní ó mọ̀rọ̀ olùgbà náà títí títí tíra tó ní tàbí wọ ojú abẹ́rẹ́ ó ṣe kéré yẹn. Ó ti jọ ní bá wọ ojú abẹ́rẹ́ tó wọlé tó jáde lórí Ọjọ́ yẹn ni ó náà. Ló fi jẹ́ pé ilé ayé yìí gbọ́dọ̀ Ló fi jẹ́ pé èyàn fi jákọ̀ ọkọ̀ àwọn èyàn òjì lọ́wọ́ ẹ ọlọ́run lẹ́ta àlẹ́ta ìyáàrùn káwọn èèyàn mọ̀nà òjì lọ́wọ́ wà lọ́bì tọ́lọ́lọ́ àríwọ̀ sẹ́lá wà láti lọ́lọ́ àyáàfin mọ̀ ìyẹ̀fẹ́ ọlọ́run máa fi wà a èdò kí ó rìn ọkọ pé ẹ wà ọlọ́wọ́ ọba Yunus nígbà tó fi lò wípé àwọn eléyìí lọ́rọ̀ lè gbọ́dọ̀ mọ́ ó sì fi wọ́n ó kú olú ọlọ́wọ́ ààrẹ ìfẹ́ ọlọ́wọ́ ààrẹ ìfẹ́ wà nínú Yunus sábà ní ẹni òṣèlú ìhábà ìlànà

fọ́lọ́run àti ìhùrù náà inú àwọn òkòkò orí òkòkò ẹyọ kan ìhùrù náà inú àwọn òkòkò lójú wá síbe nígbà tó tọ́wọ́ ààrẹ ìsì ẹ̀tọ́ tó lọ bá tó ààrẹ ìsì yàn ó ní ní jábọ̀ pé ọlọ́run ti lè jábọ̀ ẹ̀ torí nínú tẹ́sù máa ń lò èèyàn ti dáràn ọlọ́run wá gbá yàn lò níbi ìwà àpọ̀sílà ọlọ́run ẹ má fi jápọ̀ iná lọ́ra yá fún ìdúró bàjẹ́ ní ha. táwọn ọ̀nà bá jẹ́sẹ̀ ká máa fún wọn ní òògùn pé kò sí fẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ pọ̀ tó má jẹ́ ìlú kan اللهم اقبل التوبة عن عباده ويعفو عن كثير ọlọ́run a máa gba túbà àwọn ẹrú rẹ̀ á sì àwọn ògbọ́dọ̀ síra wá bí ọlọ́run ọba báwa ti ń ronú kọ́lọ́ náà ti ń ronú bá ti ń fìlì kọ́lọ́ náà ti ń fìlì tábà fi jápọ̀ mẹ́sẹ̀ èèyàn èèyàn lè dáwọ̀ ọ̀rọ̀ kan tó lè máa wọ pé láìwò farò yìí ní ìlera kò rí ìdáyìí ṣùgbọ́n kò sí ẹ̀jẹ̀ bí lọ́ba ṣe lọ́wọ́ ọba báàbù nìkan sí ọ mọ fún ọ ilẹ̀ gbogbo lọ́dọ̀ ṣàmójútì fún yàn ó wà ní hátà yọ̀hán rẹ̀ ìgbà tó bá tó òun ilé ọba ní pọ̀ka fún kò sáfòrí jùlọ àwọn sáfòrò làṣíyàmù sí ní ìgbàgbòrí ìhà àbí ìgbà tó òun bá padà ju wípé ó ń yọ níbi tó ti máa ń wọ̀ tí ẹ bá ti jẹlẹ̀ kò sáfòrí jùlọ ṣùgbọ́n tí nǹkan méjì ni ọba ti jẹlẹ̀ kò sẹ́ńtọ́ náà wọ̀ lè forí àwọn èèyàn wò pé orúkọ ìrápò lè gbàtílà títí tí ti gba ojú abẹ́rẹ́ wọlé wọ́n ti jápọ̀ ní ìsìlámù ọmọ ṣùgbọ́n jápọ̀ ó bẹ ọba ó ní wọn ọba ní ìsìlámù ahàjọ ọmọ ọ̀rọ̀ yìí nínú àwọn ọmọ ní ni wọ́n bá mi fi wọ́n ìsìlámù lè èèyàn rí iṣẹ́ bí àwọn àfáà máa ń sọ wípé àjà àwàdú afẹ́ṣiṣẹ́ ọlọ́run àjájú àìlà rìíyà fáwọn kò lè àjà bùkátà ta ní sí àwọn èèyàn ó ju gbogbo bùkátà lọ owó ò lè ṣe dáwà lóhùn nìkan ìmọ̀ ò lè ṣe dáwà lóhùn nìkan kí la fi ṣe dáwà. ọmọnìyàn ọmọnìyàn ló máa ilé ìtẹ̀lẹ̀ ọmọnìyàn ọmọnìyàn ló máa fi dáadáa mẹ́nu ní ìlú sátàtà rẹ̀ gbà ó wúlò ju ìmọ̀ bẹ́ẹ̀ ní ìwà pẹ̀lú ẹ̀ lọ wà iná kàlàálà olùkìlà àwí ọlọ́run ti ọmọ ìwọ ìwà ẹ̀dá ọlọ́run ò àǹtà àìlámù ìmọ̀lọ́lọ́run fi ìmọ̀ sí ó fi ara ẹni ṣùgbọ́n nípa ìwà ọlọ́run bí orí wa pé wà ìnàkà ọlọ́run ti orí rẹ̀ ọlọ́run fi orí rẹ̀ tààrà lórí àlórí lọ́wọ́ àríwọ̀ sálà làálàá húrò sí àwùjọ ìwà ti ń dára jùlọ. Níbi gbogbo àwọn òyìnbó tí ìyọ̀ fi máa ń kọ pápọ̀ nǹkan lọ́nà ọba lò. Ọlọ́run ló ló tàwùjọ ìjì. Láti fi rinlẹ̀ pé ní òdodo. Ìrí àlọ́bì sọ̀rọ̀ ọwọ́ àìwọ̀ sọ́lá ìwọ ìwà ẹ̀dá jùlọ. Ọlọ́run ti lo kálímọ̀ láàmù. Láàmù yẹn náà, a máa fi ń fi kọ pápọ̀ nǹkan ni. ọlọ́run ló kó sọ́lọ mọ́wọ́ àríwọ̀tẹ́lá kálìmọ̀ pé dájúdájú àlọ́bí wa Muhammad sọ́lọ mọ́wọ́ wa ti ó wá ti dé ní ìgbà tánà orí kàbí pé ìnáwó làpọ̀ òwúrọ̀ sí orí ìkẹrì ẹnu kéèyàn máa ń kọ́ lọ́pọ̀ kíkì ìbílẹ̀ máa fún yàn láńsà ẹni tó lè fi ikú yín láńsà ló ṣe sí kò ẹ́ èèyàn lọ síbì kan ó ló máa ń ṣẹlẹ̀ ní exam ó máa ń ṣẹlẹ̀ ní exam òun ló pín sí láńsà èèyàn kan lè ṣe kankan lọ́wọ́ ohun tó lè ṣe yẹn ó jẹ́ ìtumọ̀ nǹkan tí wọ́n máa ń ṣe lọ́wọ́ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ìlọ́dọ̀ àwọn àfà wọ́n sọ pé ìkọlẹ̀ dàbí ìfìrọ́sà ìfìrọ́sà nínú tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ẹwọ nínú àwọn afẹ́ẹ̀lì tí adam àlèlórí kọmọba wa pọ̀rọ̀ kẹwọn wọ́n ní jọ́kọ̀ wọ́n fẹ́ sí sọ̀lá sí ìdíwá wọ́n wà lọ́kọ́ sọ́lá sí bàbá rẹ̀ ní yá ó yá everybody yá ẹgbọ́n ta kó olówó sọ́lá sí wọ́n sì bọ́ ta kó sọ́lá sí báyìí wọ́n wá bọ́ sí owó ọ̀tá wọ́n ti ṣe kúkú wa lọ wọ́n wá bọ́ sí owó ọ̀tá bẹ́ẹ̀. wọ́n bá kí òun wọlé mọ́ṣáláṣí sì wò. tó sọwọ́ lọ́lọ́ tó sọwọ́ lọ́lọ́ tó sọwọ́ lọ́lọ́ ni mo ah, làwọn bàbá ni wọ́n lò tó tó sọwọ́ yìí bàbá ṣé ẹ̀tọ́ bá jẹ́ mùsùlùmí àfàìmọ́jà àrùn mùsùlùmí náà káàdì òjìrì ni ọlọ́run jẹ́ fẹ́ máa tíìkì mùsùlùmí di ìdí ọ̀daràn ni mùsùlùmí tó ń kírun nígbà tí èèyàn kan bá jẹun tó yíó tán tó bọ́ síta tó lólúwa sọ fóò tó lólúwa sọ fóò tẹ́sì mẹ́ pé kò lólúwa gan débi pólúwa fẹ́ sọ fún ẹnẹ tó ń sìn pé ìbìlísì ló ń sìn tó àwọn nǹkan kan wà tó bá ṣẹlẹ̀ sí ẹni tó jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ nǹkan bàbàrà akọ̀wò pọ́lọ́n ti fi kàrọ́ ọmọ fún ọlọ́run ti pọ́n lé ọlọ́run lè fi pọ́yàn lé kódẹ̀ tí ó jáfá ìgbà míì wá ní àdánwò náà tún máa ń dé èsìdìrọ́j tọ́nà bá fẹ́ dí àdánwò wá fẹ́ tó jẹ́ mùsùlùmí dáadáa gbà míì ọlọ́run lè fi àwọn kọ̀wárí kò lálẹ́ àdà àlìkàrọ́mọ̀ ibùsùn rahimahullah ó ní ó tó lóbo lè fi kọ́ ọmọta tẹ bá wà kan lọ́dọ̀ lọ́hùn ẹ máa wá ìdúró déédéé wàlá sátìlúbù ní kàrọ́ọ̀mọ̀ ẹ máa wá kàrọ́ọ̀mọ̀ pé ah, kéde náà tiẹ̀ ní àbí àlá kò wá àwọn bàbá bọ̀bù bára bí ọwọ́ ta tẹ́ náírà lọ́ba ní ó yá ogun yẹ máa tò lẹ́yìn kọ̀ọ̀kan ẹ wá máa ṣàlù àlá bàbá bọ̀bù bá ń tẹ bí ọwọ́ ta sí wa lọ́wọ́ báyìí àfáàfà iṣẹ́ olùkọ́kọ́ ṣàlù àlá ó ní oní mẹ́ta mẹ́ta lèmi máa ṣe ń tèmi mo fẹ́ ṣe súnà ó ṣe mẹ́ta mẹ́ta àbùsọ́bọ̀ ní ọba bọ́ síbẹ̀ òun náà ṣe mẹ́ta mẹ́ta omi yóò máa tán oníkálukú bá ń ṣe wọ́n bá ń ṣe wọ́n bá tó fi pé yọ 100 gbogbo wọn wá ṣàlù àlá lọ bá ti pé ah bàbá bọ́ọ̀mù iṣẹ́ tí wọ́n sà yẹn lágbára gan iṣẹ́ wo ló sà ó dẹ̀ tó ṣẹlẹ̀ sílẹ̀ bá láníyàn ẹ̀ omi ẹyọ kan ló wà ẹjẹ máa bù sáwọn èèyàn lọ́wọ́ díẹ̀ díẹ̀ ibi tó bá tọ́ sí àwọn tó kọ àṣekí ni wọ́n ṣe tàyà mọ́ fanamtẹ́kì dùn máa nígbà tá a romi mọ́ àwọn tó kù wọ́n lẹ́tọ̀ọ́ sí àṣekí ni tàyámọ̀ ní bá bomi sí wọn lọ́wọ́ lórí ò bá tọ́ lọ́nà ọba tọ́ di tap tí ìwọ̀n mọ́ bí tí bọ́wọ́ ẹjí wá ìyẹn wá jẹ́ bàbàrà ni ẹni tọ́lọ ń ṣe fún kó tún tàtà rẹ̀ páyọ lọ́wọ́ ọba ni kó dẹ̀ mẹ́pọ́nà fi ṣàdánwò bóun because ìgbà míì tún wà nǹkan yẹn tún ṣẹlẹ̀ dédà kò tún sọ́dẹ̀ ní ọlọ́run kọ́ wá sọ pé àwọn nǹkan ṣẹlẹ̀ látara bẹ́ẹ̀ àrí èèyàn kan wọ́n pè láfà ó máa ń rò káàkiri títì ní tẹ̀sùbá bí ọ́ndẹ̀rì lógó sọ́rùn àbí ó wọ sọ́ọ̀sì blu sẹ́sẹ̀ kan rẹ́ẹ̀dì sẹ́sẹ̀ kejì ó bá kó wà tùpà láńtà tá máa ń lò láyé àtijọ́ yẹn ló bá kó gbogbo ẹ̀ lórí tébù bá ti kó tíra sí orí tébù àti fóònù yìí lòun náà bá kó síbẹ̀ ló bá wọ gíláàsì mẹ́ta gíláàsì tó ju wọmi mẹ́ta ó dé bí láti tú ẹ̀kù léra wọn lórí wọ́n bá ní ṣége láìṣe ṣéwù àríbẹ̀ kan ni ló wá bẹ̀rẹ̀ sí sóríṣiríṣi àwọn kọ́kọ́ bá ń ṣẹlẹ̀ bá ó lè ṣẹlẹ̀ àbí kí ni trademark ìwòye lójú owó ìlú ti kó sọ́rùn ìlọ tí òun sì ní òfin gbẹ̀tọ̀ jẹ́ látara àwọn nǹkan yẹn ibùdó sì ní àrọ́ṣùmọ̀ hùmá ó ní pé èèyàn kan tó bá bọ́ sórí omi tó wá ń rìn lórí omi ẹ má jẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ sí yẹn jọ yín lójú ọtí tẹ́ máa gbé sẹ́gbẹ̀ẹ́ Qur'an ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ Qur'an wọ́n sọ pé ọmọ yẹn ah kò há Qur'an ni ó kò ṣe kí ni kò há Qur'an àfa àkọ́ ni ó yá díje wọ́n kọ̀ ni ó yá nọ́ọ̀sì stand up ó yá máa ka Kùránì láti fàtí àlọ́bí náà ló bá gbé ló bá bẹ̀rẹ̀ lórí ló bá ka fàtí àbọ̀ ló gbé bá kọ́ra ló bá ka títí títí ni mọ́gírìbì bá tó wọ́n ní ẹ̀yìn tẹ́ bá sì fẹ́ wúrọ ẹ̀yìn lè padà wá ló bá tún bí alẹ́ ìmọ̀ràn ló bá ka títí títí títí ló bá dà ṣùgbọ́n àkókò ìkọjá súrọ́tù káà kẹ̀mẹ́fà ya oníkálukú lẹ́nu kò wá gbọ́dọ̀ jọ wá lójú ká wá láǹfààní ẹni rẹ̀ torí ní àtìkò wọn àwọn sàábà mélòó ló wọlé ṣe irú ẹ̀rí so ìyẹn ló jẹ́ àwùjọ ló jẹ́ ẹ̀tọ́ jẹ́ fáwa ńlẹ̀ Yorùbá tí nǹkan bá ṣẹlẹ̀ sáwọn àfẹ́ẹ̀sì àtàtà rẹ̀ sọ wọ́n dọ́lọ́hùn aṣọ wọ́n di bàbàrà ìyẹn lábí pé ọlá àwọn bàbá wa ọlá bàbá yín báwo ohun tó ṣẹlẹ̀ sí yẹn ó lè jọlá lọ́dọ̀ sí yín kó má jọlá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba inna akramakum inda Allahi atqakum ẹni tó lọ́lá sí lọ́nu yẹn tó páyọ náà ni huwa a'lamu bimani ittaqa èèyàn kò sì mẹ́ tó páyọ náà àyàfọ́ náà wọn bá torí nǹkan tí àwọn èèyàn ń ṣe lẹ́yìn máa fi ń jọ́jú wọn kó páyọ náà ohun tó ń ṣe sẹ́yìn ń rí iṣẹ́ gẹ́rú ọkàn ẹ̀ ni ẹ̀ gẹ́rú ọkàn ẹ̀ tí èèyàn bá wùwà jẹni ọlọ́run afójú ìjẹni ọlọ́run wò àbí bẹ́ẹ̀ ni but ìjẹni ọlọ́run ọdọ ọlọ́wọ́ ọba nìyẹn wà ló fi jẹ́ pé agbọ́dọ̀ jẹ́ fífi rọ́sà ọlọ́run máa fi ń kí àwọn àfáàgbà mi ó lè wòye kó wò pé àkíní yìí ẹ jẹ́ ká gbègbà báyìí rí pé bẹ́ẹ̀ náà ni àfáà sọ kó jẹ́ kó wọṣẹ́ Abiola di president ìlú yìí ó lè má ní èròǹgbà láti sọ ọjọ́ tó bá dẹ̀ sọ àwọn kò bí ṣe pé káwá máa ṣiṣẹ́ lé lórí pé ah, bàbá ti dábí ọlọ́ òlè wọlé o ẹgbàgbé pa ẹ̀ wọ́n ní kí ló dé wọ́n ah bàbá ti lábí ọlá òlè wọlé kò lè di president ìlú yìí ah rárá ìgbà ta tó lè kà fún nígbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ ìyẹn làwọn èèyàn fi ń di àwọn èèyàn ní tí ọ̀yọ́ á ní new year kí ló máa ń pè new year kí ló máa ń pè ní new year prophecy ẹ̀rí gbọ́nà lè máa mú wọn 2021 àmàrí prọfẹ́sì wọn kẹ torí ìtọ́ ṣe ní 2020 ó sọ wọn ó tú àṣírí wọn sáyé pó nírọ́ ni wọn gbogbo wọn náà pé 2020 ní year of prosperity ṣé mẹ́fẹ́ ńgbà táwa 99 wọ́n ṣe oríṣiríṣi ń palẹ̀ 2000 new millennium wọ́n ní Nigeria for Christ ọlọ́wọ́ gbá wọn lẹ́nu níbo ni 2000 yẹn báyìí ọlọ́kọ̀ gbé ṣe ẹ̀rí àdìdé ní sàǹfàrà ó wá kó wọn sí wàhálà rẹpẹtẹ pé àà ah, ah, ní nàìjíríà lásìkò yẹn wá ní ìṣẹ̀rí àyẹ́ tó wá fẹ̀tẹ̀ rílẹ̀ látìgbà yẹn wá ní kò wá tọ́ ní ìsìn yẹ̀rí máa kọ́ lọ́ba wa tán lẹ́sàn rí kó má dùn lábẹ́ ìgbìyànjú kan ni ó yà wọ́n lẹ́nu kazarẹ́ìn akọrọ́ ní àṣàtọ̀ àwù fa àzárọ̀hù fàtàkìlàbọ̀ àdàtòkè igi táwọn èèyàn ti rò pé kò ní lè wù ni bọ́ọ̀ lọ bá ń kọjá títí oníkálukú máa ń tẹ̀ mọ́lẹ̀ kọjá ni igi bá yàwọ́ mọ́ lọ́wọ́ lọ́wọ́ jọ́kọ́ ló bá di àràbà ló bá di bí ńlá bọ́nà ṣe ṣe nìyẹn ó wá ó lé ọ̀gọ̀rọ̀ stéètì káàkiri nàìjíríà làwọn èèyàn ti wá ní nǹkankan ó lè jẹ́ ṣẹ̀ríà panel ó lè jẹ́ ṣẹ̀ríà court ó lè má tóbi bọ̀ látara tó ti gbé rídìde two thousand táwọn ń pè ní for Christ yẹn nǹkan yẹn ọlọ́run wàá jẹ́ kó parẹ́ títí dìbò mélòó mélòó àwọn adájọ́ ṣẹ̀rí àtàkì wá ní láti gbà yẹn títì tó jẹ́ pé kí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú ìlú àwọn èèyàn agbẹ́jọ́ lọ síbẹ̀ wọ́n á dẹ̀ bá wọn dájọ́ yẹn nílànà ṣẹ̀rí à tí ọba tó gbogbo ọṣọ ẹbí tọ̀sẹ̀ irú àwọn Dr. Sharon wọ́n ní ìjókòó ṣẹ̀rí à táwọn èèyàn máa gbẹ́jọ́ wálẹ̀ wọ́n á sì dájọ́ fún wọn nílànà sẹ̀ríà tẹ́ bá dé lọ́ọ́ rí ó pọ̀ mbẹ́ Lagos state gan sẹ̀ríà padà bí wà tí ọba dé bóyá one thousand and four months àtàwọn àyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ náà jẹ́ kó lè dáhùn jọ sí wa náà tí nǹkan ṣẹlẹ̀ ní ilé kọ́ ní ọ̀yá ẹ̀jẹ̀ àlọ́ fi sẹ̀ríà padà kọ́ náà bá ṣe ṣe bẹ́ẹ̀ fún wa ṣùgbọ́n náà ṣe máa ń ṣe nìyẹn tòyẹ́ ti yàtọ̀ sí ìtàwọn akọ̀sọ yẹ́ of prosperity àwọn kan wá kó gbogbo prophecy wọn yẹn jọ sójú kan bíi five minute video ni oníkálukú àti àjáde ẹmọ wọn máa ń fa àwọn kọkọ tó àwọn èèyàn àwọn date tó bá ní approximation kan báyẹn kan sọ pé twenty twenty twenty méjì ló tẹ̀léra wọn year two thousand bí kan sọ pé year two hundred and eh, two hundred and one àríwọ̀ lọ́ti máa pè 2000 2100 ẹ́ kọ́lọ̀ jẹ́ ní gbogbo wa sí ìgbà náà pẹ̀lú àlàáfíà ara àti ìpayọ lọ́wọ́ ọba àwọn ọ̀fẹ́ sọ́ngbà yẹn ṣùgbọ́n kó tó dìgbà yẹn Nàìjíríà lè fi di Muslim country tí gbogbo ìyá ti gbà Islam láì ṣe pọ́ fọ́ọ̀sì wọn torí Islam ò ní ẹ fọ́ọ̀sì wọn wà máa ń yá kúrò bí tọ̀ọ̀gùtù ẹni tó bá rí pé àwọn tá máa ń ṣe yí ìyọnu àánú ni tó wá fi sílẹ̀ wà lómi bìlà tó wò pé Allah yẹn ni ẹjẹ́ gbogbo wa máa sìn torí pé òun lọ́nà wọn samsaka bẹ̀rẹ̀ òun wá fi lè kọ̀ ti gba okùn tó yé mú láwọn ti sọ ọmọ láhà okùn tí ò ní gé láéláé kọ́lọ̀ bú bẹ́ẹ̀ so máa bí ṣe wọlé ó ọ̀rọ̀ ta ni mò ń gbọ́ yìí ọlọ́run ní innahu la qawlu rasulin karim ọ̀rọ̀ òjíṣẹ́ kan ní tó dòdì sí alákanlé ó tún rò pé ah, ó jẹ́ ọ̀rọ̀ àwọn àwọn ilé àwọn yẹn àwọn náà máa ń pọ̀pọ̀ ọlọ́ni wà máa ń huwa ìkọ́ òní ká ṣááìr ó jọ bí orin tí ẹ̀mẹ̀ kó máa ń tẹ̀lẹ̀ láwùjọ tẹ́lú mi bá gbọ́tọ́ kásùdé kò gbọ́ rí àwa dúró àwọn ah, kí lè lè tán play ẹ̀yọ́ mi lè rò pé bóyá hip hop gan ni látara bóyá ráyìn tó wò pé bó ṣe ráyìn mọ́ra wọn la ó kún sínú bí hádà balade wà á ń ta hínú bí hádà balade wà wá lè lè wà máa wá lálẹ́ làkọ́ni kọ̀nàkọ̀nà ní ìsánà fi kábàlì ó jà wípé jèrè bí ilé ilé àti lóde alhaakọ̀ malhaakọ̀ wà máa dẹ̀rọ ka malhaakọ̀ kázàbà sàmúlù wà áàrùn ìlẹ̀kọ́ rí à kí ló rí àhàhà tí ẹlòmí àbá òkè àbí próòsì ni ó tẹ́lòmí ìfi nífẹ̀ẹ́ Quran ní jáde ìlógáwí ni òun láìsí Arabic language òun wá rí pé kò sí arabic language tó lòbí quran ẹlòmíì láìsí orin tó bá ti wá àwọn ará ìlú gbogbo àwọn eléyìí ní míza ni ọlọ́ọ̀bá kó gbogbo ẹ̀ sínú quran ẹlòmíì ó láìsí motivational speech ọjọ́ tó bá ka quran ọ̀gá eléyìí gan and grow rich lọ bọ́ọ̀lù àwọn ṣe ẹnu ní tiẹ̀ ó láìka àwọn ọ̀rọ̀ tó bá bá ń ṣèyàn lákè fàlàtà ìlú wà láta ìzánù ẹ má máa bẹ̀rù ẹ máa banú jẹ́ ohun tó láìsí ẹ̀mí. tó ikú ìmọ̀ pé alif lami ìdí tẹ́lẹ̀ mi wá sí ẹ̀sẹ̀ àìwó sí ní alif lami hami èwo tún ni hami èwo tún ni tọ́ ha oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

kò kí ń ṣe ọ̀rọ̀ àwọn agbègbà àwọn fọ́tò tẹ́là kọ́lí ìlànà máa tẹ̀tẹ̀ dàkàrú ìrònú ìfèrè ó yẹ tó ronú síwájú sí ó mọ̀ rúwá rò pé kò ń ṣe orin orin làwa mọ̀ ni wọ́n bá sábà láwùjọ wọn àwọn àfáà tí wọ́n ń kéwú tẹ̀ bá dé yunifásitì táwọn ọ̀nà ti ń kéwú pẹ̀lú lárúbáwá tààrà èmi rí àwọn èèyàn tí ò ní bí méjì mẹ́ta tó fẹ́ ṣe research ẹni tó jẹ́ pé tó bá dé àwùjọ Yorùbá àfá ìsìn ni wọ́n máa pè é kí ni research ẹ̀ lé lórí comparison bẹ́yìn náà ṣe ń rí Saheed Alkomori wa Pasuma. Eh? kí ni bóòlá ti lè kọ̀mpíà àwọn ẹsẹ̀ orin àbáwọn ráyìn tó wà nínú orin pàtómà àti ti sàáyèdè òṣùpá àfààní ìkéwù èyí tí mo wá ń sọ fún yìí nínú oúnjẹ táwọn ìyá ti máa gbọ́ kùràán kọ́nà bá wa tún ọmọ ìyá ìṣe láti àárọ̀ dálẹ́ báyìí orin pàtómà ìlú àmàgbọ́n àfa ìbáwa náà rí ọ̀gọ̀rọ̀ àwọn tó ń se wá sí lórí social media ọ̀gọ̀rọ̀ wọn tó bá fẹ́ bẹ̀rẹ̀ ìlú yẹ kọ́pìlẹ̀ kùnú kọ́pìlẹ̀ kùrán orin ni ó lè já wọn ìṣínà olórin tí wọ́n pera wọn muslim singers ó lè já wọn ni ilé òlójú sínú wọn àwọn olórin fújì yẹn náà ló máa play tá a fi pèrò wọlé kọ́nà kó ṣe àgbéwá. tó ẹwù ẹ tó lọ lu ọdún mẹ́rin ní yunifásitì tó bá délé àwọn ọ̀dọ́ ní àpáàtìdé àpáàtìdé ohun tó wá ṣe rìsáàtì ẹ̀mí lórí nìyẹn ṣé mọ̀ tó bá padà di ọjọ́ iwájú àbámọ̀ ńlá ló máa jẹ́ fẹ́ ni àbámọ̀ aburú because nígbà tí yorùbá wà gbangba ní àwùjọ rere tí ó ń ṣe àwùjọ pàtì tó gọ̀rọ̀ wọn máa ń jẹ̀bi kọ́ wá ní kí ni tọ́pìkì tí wọ́n fi ṣe research nígbà tó wà yunifásitì ìgbà tó parí phd kí ló fi ṣe research kíru ẹni yẹn lè bọ́ sí gbangba láwùjọ kó ní òun ṣe comparison láàrin orin sàìdì òṣùpá àti orin pàṣọmà àbíkẹ́lò mi fẹ́ ní àlìjáàlìbó àkìláàkì lè ṣe eré sàìdì òṣùpá àwọn agbọ́nrin tó ń sọ̀rọ̀ nípa ìwà nínú orin sàìdì òṣùpá tẹ́bẹ̀ pé àdánwò yìí máa ń tẹ̀lẹ̀ láàrin wa gan láwùjọ Yorùbá ẹlòmí abẹ́ sọ̀rọ̀ ìgbé yẹ kó ní àgẹ́gẹ́ bá ló fi tiẹ̀ sí sọ́nù hadi bó ṣe wà nínú ayé Kùránì ẹlòmí àní àwọn olórí ẹ náà wọ́n máa ń sọ̀rọ̀ lọ́gbọ́n gẹ́gẹ́ bí àwọn bàbá wa lájẹ́ sọ àwa bẹ̀rẹ̀ sí mu wa ẹ̀ wá wo àdánù níbi tó yẹ sọ̀rọ̀ mú ayé ọ̀rọ̀ olóore láti ṣe èyí máa wá ṣẹlẹ̀ ẹ̀rí sí àfà kan wà níbi àwọn ọdún mélòó kan sẹ́yìn ṣùgbọ́n ṣe rí gbogbo nǹkan aburú ìgbà mélòó náà ni nígbà tí àfà yẹn náà jáde ńgbà yẹn òun náà ló ń fẹ́ dá sí ìjà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn olórin méjì ni tó bá wá bẹ̀rẹ̀ sí kọ orin tí kan ti bú kan àwọn èèyàn wá wò pé ah, ohun àfà yìí gan dùn ju ti olórin tó kọ orin gan náà àríwẹ̀ ohun tó há sórí ti di ya. irú orí ẹ̀sìn ní àyà kùránì ò lè dúró mẹ́ o tó bá ti wò pé àwọn orin yẹn náà fẹ́ há sórí kó lọ mọ̀ pé bó bá ti há orin kan àyà kùránì mẹ́wàá ló lọ àti kùránì ò ó mọ̀ ní wọ́n pé gbà tí òjò òjòrò orin òjòrò agbégbá kí wa ló jẹ́ àyàwó ń dalẹ̀ òpin tàbí nínú ní rọ́bì làálàmì ìsọ̀kalẹ̀ lélẹ́yìí láti ọ̀dọ̀ rọ́bì làálàmì ọba tó ní gbogbo àgbáyé ànábì sọ̀rọ̀ máa lọ sẹ́lẹ̀ òsì ìbáwọ́mọ̀rù sọ̀rọ̀ áyà tó ń kà lórí ìrònú gbọ́ tó fi ní ashhadu an la ilaha illallah wà á nà Muhammad rasulullah tòkè yọjú wa jákọ̀ pé wọ́n mọ̀ wò ẹ̀wù bá lọ́ọ́ fi ṣàdúrà allahumma aiza al-islam bi ahadi ọmọọrọ yìí bá mi fi ìkọ́nù àwọn ọmọ òrùpọ̀ ìsìláàmù lè wọ́n ní ọmọ òrùgbà ìsìláàmù báyìí ibi táwọn yóò fi lè pè irun gbangba ó ní ẹni tó mẹ́ ṣe mọ̀ wípé tí ìyọba ń ṣe dáwà nínú àwọn tí èyàn gbọ́dọ̀ gbàgbé lẹ́kọ́ yìí làwọn máa wórí orí tẹ dáwà tí ẹráwọ̀ kọ́kọ́ wà alákọ́sùnbì láti báàbù ni kò sí láì sí bẹ̀ èyàn máa wò fún tí mo ṣe kí ló lè ràn lọ́wọ́ ó wá ní special program tó máa ń ṣe fún ọmọ onílù kò sí láì sí bẹ̀ torí pé àwọn ẹni tí wọ́n bá gba Islam dáadáa tí ọlọ́run lè lò fún òṣèlú yẹn èrí pé yẹn ló ṣẹlẹ̀ sádọ́bí sallallahu alaihi wasallam nígbàtí Abasa wáyé àwọn àgbàlagbà lóòlù àwọn fùjáàr kìbáàr àwọn olórí àwọn businessmen àwọn olórí alágbára ọmọ ogun ńláńlá lànàbí ṣe wá sí ní Abdullah bin Umar Maktum dé bó ṣe ń pe ànọ́bí pé wá ṣe wá sí pé nínú ànọ́bí òfin ẹ̀wọ́ tí gbójúkù lọ́dọ̀ ẹni ẹmọ̀ kéèyàn bíbí pẹ̀lú nǹkan kéèyàn kó a máa distract attention yàn ojú ànábì pọ́ pé ti nílẹ̀ lọ lọ́wọ́ yìí ọlọ́wà kòkó pẹ̀yìndà àjà ahùn nígbàtí arákùnrin kan dé wá wà máa lórí rí kàrà àìláwò yàjáka kí ni tó fẹ́ sí yé wà lọ́bí pé ẹ tó bá sọ̀rọ̀ yẹn a gbà tẹ́tíyà a ṣetán láti tó ẹ̀mí ara ẹ̀ ṣe áwùrí àjáka àbí tó bá ti ẹ̀rántí fàtàǹfà ẹ̀hùn síkìrọ̀ ẹlòmí ó lè gbọ́wàásì kó jẹ́ sí gbogbo ṣe ń gbọ́wàásì yẹn a kọ̀ máa fi sanra sí ni láyà ń fa òhò ànóṣò gbogbo wá àtìtẹ́ ìṣe yẹn kò ní wọ etí ẹ̀ bó ṣe ń gbé tí ọ̀tún wọlé ó ti ń gba etí àlàáfíà ó ti ń gbà jáde amma mani sáhùnà ẹni tó wá ń ṣe tó ti rí rẹ̀ gẹ́gẹ́ bíi pé àwa àwa àwa ó ní wà nọ́bì sàlàsálà wá tẹ̀bàtì ọlọ́ọ̀ni má ṣe bẹ́ẹ̀ mọ́ so kí ni ìṣìhá sá ṣe ń bẹ̀yẹn ni wípé tí àwọn ilé ìbá gba Islam tí wọ́n bá gba Islam ó máa jẹ́ sábàbù dáadáa nígbà tí Umaru sì gba Islam tó tọ́ ibi tí wọ́n ti lè perú Umaru ní ẹni ṣó mẹ́ kéèyàn fẹ́ lo junction bìkan ṣe láti ṣe lecture káwọn láwòrì kan jókòó ní àgáwájú kéèyàn kan wá dé kó ní ẹ̀yà fà ẹ gbọ́dọ̀ ṣe lecture mẹ́yẹ ló wá rí ọmọọba àgòdò sodiq kọ́nà bá wa ṣe dáadáa tó pọ̀ fún kó bá wa fi ẹ̀sìn lọ́rùn dáadáa àríbẹ̀kọ́ ni kọ́mọba jókòó bí wáàsì kíru ẹni ẹwà ní ẹ̀yà ẹ̀ má ṣe wáàsì tó bá wọ́kọ́ rí ọ̀tọ̀ ni tó fẹ́ wá o á ṣe tọ́pìkì ni o so ló fi jẹ́ tó gbogbo àwọn nǹkan yìí kọ́ ohun tó ṣe pàtàkì ni ànábì sallallahu alaihi wasallam ó bẹ lọ́wọ́n ọba lórí pé tí àwọn ẹni bá gba Islam wọ́n máa wá sọ̀rọ̀ kan wípé Umaru tẹ́rí yẹ ìsìláàmù huwa ìzà iyì ni ìsìláàmù ẹ̀ kó bá gbogbo àwọn mùsùlùmí àwọn mùsùlùmí wá jẹ táwọn náà ẹ̀mẹ́ pé kọ́nà kó ṣàánú ni tí a bá ń ṣẹ̀sìn tó jẹ́ pàwátà ń ṣẹ̀sìn à ń rùn pa àdánwò ní fáwọn ẹlòmí o torí wọ́n sọ pé ẹni tó fẹ́ dáṣọ fún ni tọrọ ẹni ló máa kọ́kọ́ wo nígbà tí wọ́n wo gbogbo ẹ̀yí tẹ́ ń ṣe súnà tẹ́ ń ṣe sí wọ́n wá rí pé èèyàn ẹyọ kan ṣo péré báyìí kò ní mọ́tò ní gbogbo wa lé ni kò ń ṣòwò nìkan lọ́nà bá fi kò sẹ́ni tó ti kọ́ lẹ́nu yín wọ́n ti ẹ̀wà lé yín pé àfà àfẹ́kẹ́ ṣe wá sí mọ́ṣáláṣí mọ́ ẹ wà á ríwájú ta kan nu ọmọ ìyá tẹ́lẹ̀ wo pé tó bá ní ká má ṣe wá sí ibẹ̀ yẹn mọ́ ẹ jẹ́ ká máa lọ lo wájú ta àbú lágbájá tó gbogbo àwọn nǹkan yìí iyì ló jẹ́ tá bá ń ṣe Islam tí Ọlọ́run bá bá gbé àwọn kan dìde láàrin wa tó gbogbo àwọn nǹkan yìí pátápátá ni a ní bùkátà sí kọlọ ọba àlékè ọlá kó ṣàánú wa kó fi wá ṣe dáadáa ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí a láti ní irinṣẹ́ nínú irinṣẹ́ wa òun ni gbogbo ilé tí a ń kà kalẹ̀ fún wa yìí kí ọlọ́run ọba àlékè kò jọ kó fi wá ṣe dáadáa kó ṣàlékún iyì gba islam látara islam ẹ̀ dé ibi tí wọ́n ti lè sọ̀rọ̀ wọ́n dẹ̀ tó ń lè sọ̀rọ̀ ń bẹ̀ béèyàn kan bá ti di wípé ó fẹ́ halẹ̀ mọ́ èèyàn kan wo ti bá lọ pé ó mọ̀rù wa ẹ̀rù àbá ni pé aṣọ bá pé ó mọ̀rù dé òun á tẹ́ nígbà táwọn èèyàn fẹ́ ṣe ìjírá táwọn èèyàn fẹ́ ṣe ìjírá ẹlòmíì ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọ́n sníkà òtún mọ̀dínà ni o oníkálukú lọ ń dọ́gbọ́n ni ànábì muhammadu sallallahu alaihi wasallam gọgọ fún rẹ̀ ṣé ń gbà tó fẹ́ kú mọ̀dínà kò ń ṣe pànábì dọ́gbọ́n jáde ni àbí tó fẹ́ kú mọ́kà lọ mọ̀dínà nábì fi jáde nígbà tá nábì fẹ́ jáde iye ọjọ́ tó fi pìrìpì àwọn nǹkan tó fẹ́ lò lẹ́yìn ìgbà tó pìrìpì ẹ̀ ó pé ta lẹni tó ní àmọ́ náà jù tó ní dúró déédéé jù tó jẹ́ pé tó bá o kọ́rẹ́jì náà ànábì sẹ́lẹ̀sẹ́lá ń ṣe àbúbákìrì gbogbo nǹkan tó jẹ́ ń pé tànábì bá lọ tán wọ́n lè sọ pé ah ànábì yìí ti sá lọ aṣọ ogun tí mo ní ó bá ń tọ́jú dà owó tí mo ní ó bá mú dání dà ah ó lè lànábì yíyẹn o gbogbo àwọn ẹ̀tọ́ táwọn èèyàn kó tànábì lọ́wọ́ ó kó gbogbo ẹ̀ ní òfin hàn àlíyù ó ní eléyìí lágbájá lónìí eléyìí lágbájá lónìí nígbà tànábì sọ̀rọ̀ àṣẹ́lá tó lọ ó ní pláàni ẹ̀ pé ta bá ti ń lọ wọ́n lè fẹ́ tí èyí wà ó à ní lọ dàrẹ́tì à lọ sínú kòtò kan rọrùn sáwò à farapamọ́ sílẹ̀ fáwọn ọjọ́ kan nínú ètò dáná fi ṣe wọ́n háyà arákùnrin kan òun máa ń jẹran jẹ ni pé orí ta bá ti ń lọ báyìí wà wá da ẹran jẹ tẹ̀lé wa sódà gbogbo orí pa ẹsẹ̀ wa orípa ẹsẹ̀ wa ẹran àti tẹ̀ mọ́lẹ̀ wọn nílè fi tírèsì wa pé ojú ẹsẹ̀ wọn lójú ẹsẹ̀ wọn ni àbílẹ̀ ẹ̀kọ́ ni láàrin àsìkò yìí ànọ́bì tún àrẹ́ǹjì àsìkò tó fi wá ní kò tẹ́ sábà dọ́gbọ́n gbóúnjẹ wá fún wọn gbogbo àríwẹ̀ ìjìyẹn lànọ́bì sọ̀rọ̀ máa tẹ́lá ń ṣe nígbà tó wá lọ wọ́n ti tọ̀rá ń dilé ẹ̀ ànọ́bì fẹ́ lọ láàrin wọn ni o àbí ọlọ́wọ́n bá lékí ọlá ó tún pé ayé àtàdọ́bì lẹ́nu àwọn àdúrà àtàdọ́bì a máa ṣe àdọ́bì kọjá lọ báyìí wọ́n kọ owó ní o wàjà àìlẹ́mì láìní àìdíhì gbájà ọlọ́lá fi gàgá a fi dí wọn lójú wà ní kọ́lì fi hìm sájà bá àṣẹ ìnáwó fáhùn láì lóṣèlú a fi nǹkan bò wọn lójú wọn ò ní ríran gbogbo ilé iná wà mọ̀ dáríkà alọ́lọ́ ibi aziz kò ní ọlọ́run lára tí wọ́n náà bá dúró déédé táwọn ọ̀tá lé ẹ ọba ti ní wọ̀n ní ẹmú ló wá lọ wá aṣọ ogun kí lọ máa pè ọwọ́ kọ́ máa fọwọ́wọ́ mi ọwọ́ owó ló ẹ ọba ní kọ́ fọwọ́wọ́ kódà fún èyí tó pè láyé sá sásìkò kú bá ìtò ọlọ́run lè fún ẹ tó ní wà àdúà lásán ló máa àdúà kábàtọ̀ pá àdúà lásán torí kábàtọ̀ pé àdúà lásán àṣìṣọ́ ni tó rájúà ti tóbi gbogbo nǹkan lọ tí ọba sọ pé bísí láì lẹ́dí láyà tó lọ àdúrà lèyàn máa ń ṣe wà wá gbára lọ́nà wọn ọba kò sí tọ́nà ọba lè ṣe ogun ti jà èèyàn ní Afghanistan rí tó jẹ́ pé àwọn nǹkan bí ìtọ́nà ń ṣe lásìkò àlọ́bì ọlọ́run sọ màláìkà kalẹ̀ dáwọn gan rí báyìí pé áá nígbà tí èèyàn kan wọ́n pàdé àwọn kan náà àwọn tí ó jẹ́ wípé wọ́n ṣàbòsí sí l'Afghanistan láwọn ọdún yẹn tó ń jà wọ́n nígbà tí ọlọ́run rà wọ́n ṣe nínú àwọn journalist tí wọ́n padà mú àwọn mùsùlùmí sì ní ẹni tó bá jẹ́ mùsùlùmí ó ti yàtọ̀ sáwọn boko haram olùdàlúrú tó ráwọn ní olùdàlúrú ni wọ́n ẹ̀ẹ́dẹ̀ ní pé bífẹ́ẹ̀dì náà lọ́gọ́rọ́ wọn padà ń ṣe ẹ̀ẹ́dìjọba fọ́ọ̀lẹ́ amnesty ẹ̀ lọ pààyàn dàlúrú ẹ̀ wá ní kíjọba máa fún amnesty ṣe ẹlẹ́tọ̀ọ́ bá fẹ́ fún amnesty kíjọba wá wọn ládùúgbò pé àwọn ilé látijọ́ tó ti wà ládùúgbò wọ́n ní wọn ọ̀jà ládùúgbò yìí ẹja fún wọn scholarship ọmọ tó ń jà kiri àdúgbò tó ń dájọ́ sóòrùn òun ẹgbẹ́ múlá mẹ́sì ẹwà fún scholarship kò lọ ní òyìnbó tí ó máa tójú rí dáadáa mẹ́ kò pọ́síbù wọ́n ní kò sọ lára ọmọ ọba kó má kùdà ń sá sí àrílẹ̀ kan wọ́n tẹ̀lé kò ní sọ lára wèrè kó má kú náà kó má kú rọjú rọjú ẹ́ kò sí wọ́n ti lè wó wèrè àfàánú ọlọ́run lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lè máa rọjú àwọn ìyáwó bá ó dárí ojú ti gbé sí ẹni lára kọ́nà má fi wèrè dánwà wò so èèyàn fẹ́ túlù ṣe kò ń ṣe páwọn kọ́nà ẹni wá ń sọ wípé ngbàtí wọ́n jagun tán nínú àwọn tí wọ́n jẹ́ journalist tí wọ́n mú ẹni wá padà bí wọ́n lè rí pé ẹjọ́ nígbàtí wọ́n ń jagun yẹn àwọn kan wà ní oyin tá à ń rí èèyàn kọ̀ọ̀kan nu wọn ó tó mẹ́ta ẹ̀yìn ní bó ṣe hẹ́bì ó tó mẹ́ta ẹ̀yìn tẹ́lẹ̀ ẹ̀kọ́ náà bá ní kí ọlá nígbà tó ń sọ túrọ́tù làǹfààní pé nígbà táwọn ṣe òun dé ó nígbà tí wọ́n rí àwọn Màláíkà tó ń sọ kalẹ̀ àwọn mùsùlùmí ò ráwọn Màláíkà ṣùgbọ́n àwọn kèbè rírí wọn òun omi rínú wọn ni kókọ̀ pé orí kọ̀ ń sọ àwọn mùsùlùmí ṣùgbọ́n àwọn tó rí wọ́n ń sọ̀kalẹ̀ àwọn ń rí pé àà ah, ibo làwọn ilé ti bí àwọn tí wọ́n fìrì gbọ̀n yìí àwọn kan sọ orí kalẹ̀ yìí àwọn ọmọ ogun ọlọ́run nìyẹn wà mọ̀ ìyá alámojú ló dàrọ́ gbígbá ìlànà gbogbo ìgbà táwọn mùsùlùmí bá fi dúró léle iná làná ń sọ̀rọ̀ mùsùlùmí ọlọ́run náà máa ń ro ìṣiṣẹ́ wa lọ́wọ́ iná dájúdájú àwa làná ń sọ̀rọ̀ làná ń sọ̀rọ̀ nínú taukid iná dájúdájú àwa lànà ń sùúrù láàmù taukid ọlọ́dúgbé láàmù wa kò ní iná náà ń sùúrù kò ní náhínú náà ń sùúrù iná lànà ń sùúrù kò sí èrèjì ilẹ̀ a máa ran òjíṣẹ́ wa lọ́wọ́ àti gbogbo àwọn tó bá ń bẹ pẹ̀lú ẹ̀ wàyí nàdùndánà làhùn mọ̀lọ́kọ̀ọ́dìdì àwọn ọmọ ogun ọlọ́run ló máa borí tí wọ́n bá dúró léde tí wọ́n sì ṣe léde kò ń ṣe pé kéèyàn máa lọ dà lóru lóun jẹ́ jihad jihad kọ ẹ̀ o òun láwọn ọ̀yàn tó ń kírun mọ́ṣáláṣí bọ́ọ̀bù wọn lóun ṣe jihad níbo síbo wọ́n ní kí oníṣùfì ni wọ́n gbọ́jọ́ oníṣùfì ọlọ́run lọ ni wọ́n kèfè rí gan ó wá lọ sílé ìjọsìn wọn lọ bọ́ọ̀bù ẹ̀ ọ̀daràn gidi ní ẹ̀ tí ìyẹn lọ́nà ọba fi rán ẹni inú ilé ìjọsìn wọn gan mùsùlùmí tó máa ń dáàbò bò ní ogun jà àwọn èèyàn wá fẹ́ kógun ọbẹ̀ tá a bá lágbára ní ojúṣe wa ni ká tún dáàbò bò bẹ̀ gbogbo àwọn dáadáa yìí làwọn mùsùlùmí ìdájú máa ń ṣe láwọn èèyàn fi máa wò pé àwọn táwọn òkọ àwọn táwa ń pè yẹn wọn kì í ráàánú nínú ìṣesí wa ẹni tó fẹ́ pè sí sónà tó fi àánú bá lò ó ní ẹ wàgìlìzọ àléhìn wàgìlìzọ àléhìn ọ̀nà oní ẹlẹ́ kókó mọ́ wọn àti ní gbogbo ààyè kò ń ṣe gbogbo ààyè tẹ́lómi bá ti rí ẹ tó ń ṣe sónà báyìí a ti àwọn ọ̀tá òun yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká fi dáadáa báwọn èèyàn lò débi pé ẹ̀rí ọkọ̀ ọgbọ̀n ò ní jẹ́ kó gbádùn ẹ̀rí pé lórí ìbá sọ pé àfà ah, tí ò bá jẹ́ sólọ yìí ni á ah, ó yẹ kí n tẹ̀lé nǹkan tẹ́ ń sọ ṣùgbọ́n sólọ yìí ti le jù kò sọ pé ló le jù sólọ ló wò pé le jù kóńtò mi ọlọ́run náà ṣe rí ọjọ́ tí wọ́n náà bẹ̀rẹ̀ sí máa gé ṣòkòtò tó rìn títì ṣe bí mo ṣe ń fìlì ní pé gbogbo èèyàn ń wò ẹ̀ kò sì fẹ́ tó rí ti ẹ̀rù àbíbẹ̀kọ́ ọjọ́ tí wọ́n náà dá tó bẹ̀rẹ̀ sí wà ah, lọ wọ́n kọ́ jókòó nígbà náà tí wàá fẹ́ mú ẹ bó ṣe wá débẹ̀ wọ́n kàn ṣà ń rẹ́rìn wọ́n wá sọ tó ń pa wọ́n lẹ́rìn gbogbo àtọ́fẹ́ ẹni pé á ah, èròbọ̀ mi lọ́ fi ń fi èèyàn wọ́n ti wò pé mo ti darúgbó ìgbà wo náà ló wà ní darúgbó ìgbà wo ló ní darúgbó kò darúgbó Ghana látàrí olóńgá ìgbogbo olùkọ́ black bí irun gbọ̀n irun àgbọ̀n tó wọ̀n yẹn tí ò bá funfun tàbí áńkọ́ títa bíá tó pamọ́ yẹn títa bẹ́ tó pamọ́ yẹn ńkọ́ tó bá lò fẹ́ kí irun gbọ̀n ẹ funfun ó wá ń dàyẹ̀ ní black tàwọn ibi tó pamọ́ láàrẹ tí gbogbo ẹ̀ náà ti ń funfun yẹn ńkọ́ kí ló rẹ́ ṣe sí wàá tún kí dá ìmọ́lẹ̀ ẹ́ tó ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú ká má jẹ́ kí a fẹ́ tẹ́ àwọn èèyàn lọ́rùn kó ga lórí ẹ̀mí wa ohun tó gbọ́dọ̀ ga lórí ẹ̀mí wa òun ni bá ṣe máa tẹ́ ọlọ́run ọba tó dá wa lọ́rùn kọ́lọ̀ ọba àlékè ọlá kó má ṣe mú ẹnìkọ̀ọ̀kan wa dúró kọ́lọ̀ kó ṣàánú wa kó ṣàmọ̀nà wa gbogbo ohun tá à ń fẹ́ dáadáa kọ́lọ̀ kó ṣe fún wa èyí tí a fẹ́ láburú kọ́lọ̀ ọba kó kó gbé jùlọ sí wa àti ń ṣe Islam àìní ṣe Islam mọ́ kọ́lọ̀ má fi dán wa wò eléyìí jẹ́ ṣókí nínú tí a fẹ́ pera ka sí ká gbìyànjú ká dúró déédéé ká dẹ̀ mójútó ẹ̀sìn gbogbo ayé wa ká fi tẹ̀lé yanobi Muhammad sallallahu alayhi wa sallam wa in tuti'uhu tẹ́ bá ti tẹ̀ lánàbì à ẹ ti dẹ́ ní ìmọ̀nà wa mọ̀nà wa sallallahu ala nabiyina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in naam tàbára tó ní ìbéèrè inshallah wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh Naam. Naam bẹ́ẹ̀ ni. ta ló ń tìláwà tọ́ ha náà. bẹ́ẹ̀ ni wọ́n ń tìláwà ẹ̀ ni. náà. rárá ohun tó máa ń ṣẹlẹ̀ ni wípé tí n bá sọ̀rọ̀ kan sí tí mo lo kálímọ̀ mẹ́wàá ẹ̀yin fẹ́ sọ́ńbò mi ẹ̀rọ ti kálímọ̀ mẹ́wẹ̀wà ẹ̀sọ méje ń bẹ̀ ó ṣeé ṣe kí méje tẹ sọ yẹn kó gbogbo mẹ́wàá tí mi sọ sínú ìgbà míì sì ni ó lè jẹ́ mẹ́ta nù nǹkan mẹ́wàá tí mo sọ lẹ́ máa rí sọ torí mẹ́ta tó dínkù yẹn ó lè jẹ́ olóko ọ̀rọ̀ méje sínú ìyẹn lọ́ fi máa ń sọ nípa rìwáyàtúlẹ̀ hadith bil tí a bá gba àdìsí wa ṣé gbà láyè wà ká má kó tiẹ̀ bí àlọ́bì ṣe wí gangan ká wá sọ pẹ̀lú ìtumọ̀ ó ti yé mo fẹ́ sọ gangan pàlọ́bì sọ bákan mi ìrántí lárúbáwẹ̀ mo wá sọ túmọ̀ ẹ̀ bí mo ṣe sọ túmọ̀ ẹ̀yẹ yorùbá mo ń bá sọ̀rọ̀ ni mo fi sọ ní yorùbá mo wá ń bá wọn lárúbáwá sọ̀rọ̀ mo wá fẹ́ sọ̀rọ̀ tàlọ́bì sọ mi ń fi há sórí bọ̀ mo gbọ́rọ̀ yẹn mo wá sọ ní lárúbáwá ti tèmi èèyàn kan gbọ́ hadith ànábì ó wá fẹ́ narrate ẹ̀ sallallahu alaihi wasallam ó wá fẹ́ narrate ẹ̀ pẹ̀lú túmọ̀ eléyìí wá ní ó pọ̀ gan-an nínú hadith lọ́dọ̀ àwọn àfáà kan gan máa ń fẹ́ wò pé ó pọ̀ ju àríwáyá tó di láwùjọ lọ tí ó ti yé pé ohun tó jẹ́ pé bóyá ànábì ṣe wí gangan báyìí torí pé léyìí ni ó lè nira fáwọn èèyàn ṣùgbọ́n wá ní májẹ̀mú téèyàn bá fẹ́ ṣe àríwáyá tó di máa àkọ́kọ́ ẹni tó fẹ́ ṣe rìwáyà bìlì máànà ó gbọ́dọ̀ gbọ́ èdè yẹn dáadáa dada tó bá gbọ́ Yorùbá dáadáa tẹ́yìn bá sọ̀rọ̀ kalẹ̀ lo twenty words ó lè lo five words ọ̀rọ̀ adẹ́kùn kẹ́kẹ́ tí ó ti yé náà ìgbà míì wá wà ẹni tó narètì ọ̀rọ̀ ó lè ti yọ àwọn kan hmm, kó ti yọ kúrò sọ yẹn àwọn because bẹ́ẹ̀ tún ṣe sọ́ǹsì ó ṣeé ṣe kí nǹkan míì tún wà táwọn fi kún tẹ́yìn ò tí ì fi tẹ́ẹ̀ fi kún bẹ́ẹ̀ ṣe wíńsìn ẹni tó sọ tẹ́yìn gbọ́ yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé òun náà gbọ́ tó gùn jù báyẹn lọ ṣùgbọ́n complete narration ẹ̀ láti sọ yẹn ó lọ jà ní ó lọ bá nọ́bì ní sọlọ́mọ àlùwọ̀sálà pé èmi gangan la máa parí ẹ̀ láwọn èèyàn rí mọ́rù gbólódà mò ń lọ́dọ̀ ànọ́bì ní kí ló dé mo fẹ́ lọ páàní wàhálà ẹ̀ ti pọ̀ jù àpò tó lọ bẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ náà máa ti di mùsùlùmí ló bá wẹ́ẹ́ ọdún ẹni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wá bí nígbò fẹ́ lọ para àta pé torí pé jẹ́ mùsùlùmí àbúrò tiẹ̀ ń kọ́ nígbò wá débẹ̀ làwọn yẹn ń ka kéwú lọ́wọ́ so bọ́dẹ̀ ṣe débẹ̀ tán gbúrú ẹ̀ báyìí àfa tó ń ka kéwú gan ìgbé àkéwé ni òun náà sádàlù ni pé ẹ ń mọ̀rù torí kò mọ tó fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n gbà tí ara tó ti ti àǹtí ẹ̀ táǹtí ẹ̀ ti ààrẹ wálẹ̀ pé àbò ti ṣàǹtì mi léṣe ààrẹ tó wálẹ̀ yẹn opportunity yẹn ni àáfà yẹn lò ló fi wá bọ́ ta orí pọ́nà ti ààrẹ sì máa ń bẹ̀ ló fi wá ń ba sọ̀rọ̀ pé kódà náà bìkan ń ṣàdúrà fún ẹ lánàá ṣé mọ̀ kéèyàn gbọ́ pé ẹni téèyàn wò pọ́ta èèyàn ni kó tún wá máa ṣàdúrà fún èèyàn bóun ló ṣe máa rí lẹ́yìn èèyàn ẹni tí wọ́n ti wò pọ́ta ẹni kó tún wá gbọ́ pé ó ń ṣe dáadáa sí ẹlẹ́yìn ó wá ní ẹjẹ́ ti ẹ̀rí tẹ̀ ń kalẹ̀ ẹ̀kọ́ torí ó awọn nínú àwọn tó mọ̀ ọkọ̀ tó mọ̀ ọkà ní ó mọ̀rún ìgbà mo fẹ́ wọlé yẹn mò ń ka nǹkan kí ni tẹ̀ ń ka yẹn rí lọ àǹtí náà ló pé wàá tó ka eléyìí o lòun náà bá ala àlá lọ́ọ́ bá gbé fún lòun náà kà ló bá ní ó Muhammad tún débẹ̀ yìí tó tún ó tún fi kún ìmọ́nì tó ti ń gbé bọ̀ tẹ́lẹ̀ torí gbogbo èyí tó ti gbọ́ yẹn náà tẹ́lẹ̀ ó tún lè dọ́dọ̀ ànábì kí tọ́fíìkì tún change so kọ́nà ọba kó fi wá ṣe kòńgẹ́ dáadáa wallahu a'lam ẹni béèrè bàbá ìwé kí ni béèrè yín ṣó dáa kéèyàn máa jẹ kọ́nà náà ẹbí ṣe ń tó fẹ́ béèrè nìyẹn kò dáa torí ń pé ìdọ̀tí lè wà bí ẹ̀kọ́ náà yàn ẹ kéèyàn máa lọ jẹ dọ̀tí náà bí sùlá. náà mẹ́ bá bèrè lọ. àwọn ọ̀rọ̀ tó sọ́yàn nìyẹn kí ni bẹ́ẹ̀ ni pé nígbà tí suratul Haqqa láti bí verse wàmálà túbò sírújà láti verse forty lọ sísàlẹ̀ náà. Náà, eh, eh, bí iná ń kàlẹ̀. Bí iná ń kàlẹ̀ àbí kí ni? Eh, Ẹ tó àwọn nǹkan yẹn náà gọ́tẹ ọ̀rọ̀ bíbẹ̀ àwọn afẹnú bá fẹ́ ìpínlẹ̀ gbogbo àwọn nǹkan yẹn náà ti gbogbo àwọn nǹkan gbogbo yẹn náà wọlé àwọn nǹkan ti àlè máa ń wọlé. bí kí ni bí kí ni. ẹ wà jàǹdà mi báyìí ní àdéhùn sádà.

agbégàgá sí wọn níwájú wàmín khalfihim sadda lẹ́yìn náà tún gbégàgá sí fàṣẹ̀ináhùn abò wọn lójú fàhún láyò bè sèrò wọn ríran àbí ṣèbọ́n náà ń narí èsì ni ó sọ tó wọ́n ṣe àwa náà wá rí ọ̀tá ń tẹ̀wàjà ẹ̀nà ìgbà ilé àdéhìn sadda wàmín khalfihim lára kò ń ṣòun la máa fi ṣàdúà ànọ́bì sọ̀rọ̀ sọ́lá ti kọ́ wa ládùúà téèyàn máa ń ṣe téèyàn bá rí àwọn èèyàn pé Allahumma inni eh, inna ja'alnahum fi finu fi nuhurihim àdúrà wà báyìí tàbá wọnú sítàdẹ̀ so pé wọn náà wọn bá agbé ẹlé wọn lórí báyìí léjìká ọ̀nà ó sì so gbogbo Allahumma fini ìfìní ìbìmọ̀ sí ìwọ ọba àlékeọlá Ifini. ìfìníhìn bímọ sí ìta tómi kúrò níbi aburú wọn pẹ̀lú ọ̀nà tí wọn náà bá bá fẹ́ ó máa wá pé Allahumma inni as'aluka ní kíní kan ààrẹ tó rántí àsìkáàrù yẹ naam ẹ ká padà sínú citadel inshallah ti yé irú àwọn yẹn la máa ṣe téèyàn bá ti ẹ̀ka wàjà ẹ̀ ń ná ṣe wá sí fẹ́mi ara wa ni pé ah, ọ̀gbẹ́ni dúró o òrántí tọ́lọ sọ fún nípa ànábì ni waja'alna min bayni aydihim sadda kò ṣe páyà yẹn ló fẹ́ gbà wá a kò fi rọra wa létí kí mọ́ni wa lè dúró kò dẹ̀ necessary pé gbà yẹn la máa kà á yẹn gbogbo gbàtà tí a ti gbọ́dọ̀ máa nígbàgbọ́ pé ìyẹn ló máa wá sọ́kàn wa lásìkò yẹn pé a ah, ọlọ́run tó fi dí wọn lójú tó ṣótiyé ẹ wàyí náà júndà náà làwọn ọmọ lọ́gọ́ òlìbó wàyí náà júndà náà làwọn ọmọ lọ́gọ́ òlìbó wàyí náà júndà náà làwọn ọmọ lọ́gọ́ kò ń ṣàdúrà òun tó dẹ̀ fẹ́ lómi ìpé kò máa lọ ah àfà wá sá four hundred and thirteen ìrọ̀ ló ń pa fún ẹ wàyí náà júndà náà wá sí ni kọ́kọ́ ẹ lè máa balẹ̀ pé ah, ọmọ ogun ọlọ́run ló máa borí kò yẹ káwọn ẹ lè máa dẹ́rù bà wá náà sọ̀rọ̀ tí kèfèrí máa tó wá sọ pé àbá tẹ bá dún mẹ́yẹn kò ń ṣe lè ló yóò máa dẹ́rù bà wá wàyí náà jó ń dà náà láwọn náà fọ́n lè bó ọmọ ogun ọlọ́run ló máa borí kò wá ṣe pé kẹwàá débẹ̀ kọ́ wá sọ pé wàyí náà jó ń dà náà láwọn náà fọ́n lè ẹ́ ìyẹn kọ́ lọ́lọ́run fi rán wa ẹlòmíín tí tọ́ bá fẹ́ fún ládùúgbà pé téèyàn bá fẹ́ nímọ̀ sànókù wà máa lọ́ka sànókóríkà fàlàtánsá sànókóríkà fàlàtánsá sànókóríkà fàlàtánsá tẹ bá ní mélòó ẹ tírí ọ̀rẹ́dà kẹtì sànókóríkà fàlàtánsá ò ṣàdúrà mọ̀ ilé ìyọ́lọ́ fi ń bá ọdí sàlásálá sọ̀rọ̀ ní pé sanokori uka a máa ka koran fún ẹ àákọ́ ẹ bó ṣe máa kà á fálà táǹsà ò sì ní gbàgbé ẹ̀ ó yẹ káwa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ní ìwọ tó fẹ́ gbàgbé ẹ̀ máa kà á dáadáa ọlọ́wọ̀ ò ní kà á fún wọn mọ́bẹ̀ ó ti kà á fún ànábì ànábì ti kà á fún àwọn sàábé àwọn sàábé ti kà á fún student wọn àfáà tiẹ̀ náà ti kà á fún ẹ̀ wọ́n náà máa ṣe kí ni wọ́n náà máa kà á kó má bàa gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ọba wá mọ̀ wà kú rọ́bì dídí ní ilmọ̀ ọlọ́run ló fi yẹn lánàá ó bi ilẹ̀ lóyà máa sọ báyìí máa sọ ìwọ náà máa wí àbí bẹ́ẹ̀ kọ́ ni ìwọ náà máa wí a sì ti ráwọn ọ̀rọ̀ bánà ọ̀rọ̀ bánà tari pànà bí ọlọ́run kan fi bẹ lọ́wọ́n ọba gbogbo àwọn yẹn ti ṣe kí ni ó ti tó fún wa ìtẹ́bìrú wà láti ẹ̀tẹ́bìrú ẹ̀tẹ́ láwọn nǹkan tó ti wà lákọọ́lẹ̀ ẹ má mú mi ìwà fakọ́dé kò fi ìtò mi tó wà nílẹ̀ gan ti tó mélòó lẹ́sìn ìṣẹ́nu ìtò wà nílẹ̀ ṣùgbọ́n ìmọ̀kan àti ìfẹ́ inú náà ló bá ń kó bá wa àwọn àdúrà bí yẹ kéèyàn ṣe mẹ́ occasion kankan àwọn èèyàn ò mọ̀ wọ́n ti wá ìfẹ́ inú bọ̀ ṣé àwọn bàbá tó ti wá gbé nǹkan yẹn kalẹ̀ pé ká máa ṣe nígbà táwọn bàbá tí wọ́n ń jagun pẹ̀ láwọn kèfèrí lánàá wàyí nàdún dànà ẹ́ three thousand and twenty kìíní kan làwọn bàbá kà so gbogbo àwọn eléyìí òun kọ́ làwọn bàbá lò ìgbàgbọ́ àwọn bàbá ṣèbá nọ́bí sàlàsálà ń bu yẹ̀pẹ̀ bá ó dẹ̀ ń dà lu àwọn èèyàn ó dẹ̀ ń dínà mọ́ wọn lára tí mùsùlùmí bá bọ́ há tó gbára lọ́lọ́un àà béèyàn bá fẹ́ lé ajá ó bú yẹ̀pẹ̀ bá ó dà lu ajá kí ló máa ṣẹlẹ̀ sí tó bá bú yẹ̀pẹ̀ tó dà lu èèyàn gan tó bá wọ́n ló ti ṣe kò wọ́ wàhálà tó bá jẹ́ pé ohun tó kù ẹkù ni yẹ̀pẹ̀ wọ́n náà kú kó ṣe kí ni dàálù kèfèrí kèfèrí fẹ́ pa ẹ́ wá má pa mí má pa mí tó ti fẹ́ kó máa pa tó bá jẹ́ pé má pa mí má pa mí yẹn o lè lo gẹ́gẹ́ bí ète dáhùn pé ṣèbó dẹ̀ ń fọ́ọ̀mù tẹ́lẹ̀ ní ó yá má lọ jàre ó yá kó bàtẹ́ ó yá sáré ló wá kó bàtẹ́ ó ti wà ṣúọ̀ pé ájò kó bàtẹ́ kó sáré bó ti mẹ́ pé gbogbo ló máa pa ẹni kúkú akin kéèyàn fi tó fìyàn lójú lásán kan ó lè já kọ́lé fún ẹ tó máa banú jẹ́ pé ìwọ kèfèrè wàá sọ̀rọ̀ ẹ̀dà láíláí ó wá tún tó ó ti wá kẹ̀lẹ̀bẹ̀ yẹn lọ ló tún sí lójú báyìí kẹ̀lẹ̀bẹ̀ lásán ọlọ́run lè fi ṣe gbogbo ẹ̀ tó mẹ́ tó wò lẹ́mí ẹ̀ ló fi dé pé tó bá ń sọ fọ́nà ó ti kàrámọ̀ àwọn mùsùlùmí dáadáa òkè ń wá ó kọ̀ máa ṣẹlẹ̀ nígbà táwọn ọgbọ́n fọkàn sí ni ẹjọ́ wà lójú ogun pẹ̀lú kèfèrè ìwọ́n náà wá bẹ́ẹ̀ sọ fún ẹ pé tẹ́yìn bá ní Sunday Igboho tó máa ń pè mọ́ à agbára Islam tiwa náà ju gbogbo yẹn lọ níwọ́n náà bá fẹ́ dẹ́rù balẹ̀ ètè lógún alharubu ìdá ètè rikini ló jẹ wá gbádá níwọ́n náà bá kọ̀ yí báyìí bí ti fádé yìí ló bá kọ̀ yí báyìí ló bá kọ̀ mú kí ní ẹ báyìí ló bá gbé sí abẹ́ ah ó lè fi sádànù ohun tó ń jogun nìyẹn ṣùgbọ́n gbàgbọ́ panúrà ìjọ́sà ah, ìjọ́sà òdìdomi wọ́n ti ṣẹ́gun ẹ̀ àbí bẹ́ẹ̀ tó ibi káwọn wà nínú ọdún dà ti máa ń ṣiṣẹ́ nìyẹn ó ti jókòó ní ọkọ̀ ẹ̀fẹ́ àwa la máa borí iná lànà lẹ́bí a máa àwọn mùsùlùmí lọ́wọ́ èmi mùsùlùmí ni kò sí tó bá ṣẹlẹ̀ tó ìjọ́pọ̀ akin yẹn lásán ó máa ń ba àwọn èèyàn lẹ́rù wọ́n máa ń sọ ìtàn mọ bí ṣe o bóyá ó tú àbí ó tú ọlọ́run ló mọ̀ ṣùgbọ́n ìtàn ni kò ń ṣe hadith wọ́n láwọn mùsùlùmí kan wọ́n lọ jagun nílùú kan wọ́n wá ní nǹkan mọ́ ní nǹkan ogun wọ́n wá wà ní òkèrè lọ́hùn lọ́hùn àwọn kèfèrí wà bí olórí wọn wá sọ fún wọn pé ẹja gbìyànjú àwọn sóńnà wo láti ṣe ẹja mójútó èèyàn kan bá rántí kò wọ́n ìrún pákó ọ̀gọ̀rọ̀ ló wà èmi ló wà irun pákó pákó sì fi fún fún náà ni lóníkálukú bá bẹ̀rẹ̀ sí irun pákó wọ́n láwọn pèpè yí bá rí wọn láti òkèèrè náà náà pé ah kí ló ah èyí làwọn mùsùlùmí fẹ́ fi jáwọ́ èyí tó ń ṣe pé wọ́n kọ́ èyí oníkálukú wọ́n kọ́ èyí náà kọ́ ẹ̀rú bá wọn wọ́n lè sá lọ tó bá jẹ́ pé tòótọ́ nìkan yẹ sí nìyẹn ọlọ́run fi pọ̀ wọn léwu wọ́n ò sì ní ìkọ́kọ́ wọ́n kò fẹ́ di àrùn pákó ló fi dé pé àwọn nǹkan yẹn mo sùn ní. Ó tó jókòó nìyẹn. Ókè nígbà tí ìjọ sí Amẹ́ríkà sójà tí wọ́n pa olórí sójà wọ àwọn Iran last year. Tèbí là ń kọ́kọ́ pariwo táyé wò pé ògùn ti fẹ́ dé báyìí àbí bí gbogbo aṣọ ń fi nǹkan yẹn kí lamẹ́ríkà sí wọn ò máa lọ́bẹ̀ wọ́n kọ̀ lọ kó àwọn nǹkan ọmọ nǹkan èrò ogun plane oríṣiríṣi wọ́n wá di ìpìlẹ̀ wọ́n wá káwọn kìlì yẹn síbi fíì ó wá lọ wá ń bọ̀ wọ́n wá ṣe fídíò oríṣiríṣi wọ́n wá ròyìn ẹ̀ pé lè ta bá jù láti bí báyìí ibi tó máa dé nì èlé ta bá jù síbi kan báyìí ibi tó máa dé nì wọ́n wá ń tó kámẹ́rà wọ́n ṣe ń tẹ́ta capital city wọn ìráàlì ìráàlì panuwa bí ó panuwọ́ gbogbo nǹkan ogun yẹn ni kò ní àwọn náà kọ́kọ́ lọ wí sí ẹ̀sìn nìkan tó ní ohun téèyàn máa ń lò nínú ogun ni àtẹ̀kọ̀wé ẹni tí ò ní amúnéṣọ̀ gbà míì ẹ lè rí ìjọba kọ́kọ́ máa kó àwọn amúntàǹkì kọ́kọ́ jáde kọ́kọ́ sí kọ́kọ́ lú ẹ̀ ẹ̀rí pé ń gbà mí tẹ́lómi bá ń ṣe fíìmù akọ̀yọ̀bọ táwọn èèyàn káàtì ìjìyẹn bẹ́ẹ̀ ọkọ̀ bá dé ń sìn gbogbo bá dé pọ̀ tó èyí ti dọ́kọ̀ ní ó yá everybody lẹ́yìn àbúdà bílà jẹ́mẹ̀ pẹ́ ilé wo pé àmà jọ́ọ̀jì ẹ gbogbo jẹ́ ilé mú dání ó lè jẹ́ ká tí kí ẹni yẹ́kọ̀ọ́ rí ìyọ̀kọ́ kó dìde bóyá ru pásítọ̀ ló kọ̀ dìde pé ló wá rọjú yẹ bó ṣe máa rọ̀ mọ́yọ̀ yẹn ló kọ̀ wò pé ẹ́ à láàrin gbogbo wọn ọmọ kékeré ẹ̀rù àwa bá àwò pé àpáìsọ̀ wúlò sílì ẹ̀rù tó bá wa wo báyìí lẹ́ẹ̀kọ́ báyìí pé ah ẹ́ ọmọ eléyìí ó dàbí pé eléyìí á fi ọwọ́ pè bọ́ ó ti yé tó gbogbo ṣe rí nìyẹn ó dágọ́ kéèyàn jẹ tó jẹ akin kéèyàn jẹ tó jákin tó láyà o tó fìyà jẹ yorùbá débi tá a délé ní nìyẹn kò sẹ́ni tí ò lè fọwọ́ gbá yorùbá lójú yorùbá òun àti ibo máa ma da kọ́kọ́ pọ̀ ibo ti sáré lọ police station òun látúndì àríbọ̀ gbogbo lálọ́ọ̀dù ló máa ń bẹ̀rù ibo ọmọ ẹ̀kọ́ máa kówó wá bọ̀ ọmọ ẹ̀kọ́ wo ni a padà lò dáadáa kí ló gún kí ló fi náà jẹ́ wọ́n láyà ni tó wáyé káwà náà láyà lórí dáadáa ní ọjọ́ kan ìkan nínú àwọn àgbà pásítọ̀ yẹn tí mi lè dárúkọ ẹ̀ mò ń kàwé ni ó wá ní bóun ṣe wà yìí ó ní pẹ̀lú gospel òun yìí kò sí tó lè address kò dẹ̀ fẹ́ tó Ewọ ọmọ kékèké wọn bíi mẹ́tò ń sọ bóyá ló mọ́ọ̀kì ní ìjọ wo ni èèyàn kọjá ń sọ fún mi láàrin ibi sẹ́mi ni ó ní méjì yẹn bóyá ó pàdé òun nu mọ́tò ni ó ní àfa àmà sọ fún yín kí ni sọ bóyá pẹ́lú ó lè rí wájú mẹ̀yẹ pẹ̀lú àti gbogbo ẹ̀ á lè fi máa nọ̀wé náà sí tó kí ló fà wọ́n ní ẹni tó rán ní jẹ́ là ń bẹ̀rù à ń bẹ̀rù ẹ̀ tàbí ti yẹ kí mùsùlùmí náà rí nìyẹn tó bá ti fẹ́ fi dáadáa lọ́lẹ̀ má bẹ̀rù pé èèyàn kan ló sọ fún sọ ní tiẹ̀ ṣùgbọ́n tó bá sọ má wò àwọn náà ti sọ mo lẹ̀ sọ náà nì fi dáadáa wà wò pé báwọn mi ṣe sọ mẹ́rin mara òun fún wọn lẹ́ẹ̀kan náà nìyẹn ìyàwó àìsí àwọn ó ní ló ti ṣé òun wá tẹ́lẹ̀ yìí ó láwọn àkọ́kọ́ tó wọ́n kọ́ ló wá òun náà ní náà sọ pé ah, tó bá ti nǹkan báyìí wà náà tó bá ti náà tó bá ti ọlọ́kọ̀ máa dẹ̀lẹ́ra láì ni èyí. ó ní láwùká na awàdà rẹ̀ nàzàlà tó bá lọ jẹ́ pé nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀kalẹ̀ ni pé náà ẹ bá mu tí o làkọ́ọ̀lá náà tú lánàtúrùkà lọ́kọ́rọ̀ àbàdà àwọn èèyàn sì máa dá lọ́bí ló pé láíláí pé ìwà délẹ̀ good evening everybody how are you doing how is your weekend uh, what has brought me here is that this beer that you are drinking ah kí ló máa sọ wọ́n á ní ó yá sí ìmọ̀ ó yá ó yá drink wine for apá drink wine for apá pẹ̀lú orí ajé àtòrí ẹlẹ́dẹ̀ àbí wọ́n bá sọ gbogbo ẹ̀ tí wọ́n bá rí pé bó ti sọ bóyá wọ́n lójú ẹ̀ tuntun wọ́n á ní kọ́ ọmọ tí wá kú wọn náà sí tó bá ní kó jẹ́ òtútù ọ̀rọ̀ tí ò ní dùn lẹ́nu ni wọ́n á sọ sí ẹ̀. tó o téèyàn bá fẹ́ ṣe dáwà ìyọ́ máa wọ pé bo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbà mi ò máa rí èèyàn kan tó já burúkọ ọmọ ìwà lè dáfẹ́ dídáfẹ́ yẹn òun ṣe kó dùn sí olóòtú ẹ̀ka lẹ́nu ìgbà tí wàá lèèyàn kan tó já burú ìwọ ò ní sọ̀rọ̀ wàá lọ wẹ́lò mi tó bá sọ̀rọ̀ torí pẹ́lú tí ò lè ká tó bá sọ̀rọ̀ wàá kẹ́kọ̀ọ́ lẹ́yìn wàá wá wẹ̀ tó orí kó lè sọ ìgbà wíwọ èèyàn kó lè ṣe nǹkan kan lébi kó jẹ́ kí ẹ̀yàn ọdún márùn-ún ló máa wà ní fúlà yẹn fún un wàá tó sọ fún un pé nǹkan bá yóò dà tó gbogbo nǹkan yẹn lè fún ẹ wà ní Islam bọ̀dé ọba kan ti dá wà mọ́lẹ̀ náà kọ́kọ́ orúkọ àwọn ẹlòmíì wá sí mi àwọn akíjà ti ṣe ẹ má sọ fún wọn ẹ má sọ fún wọn tàwọn kìdí yẹn ẹ má sọ̀rọ̀ tàwọn ìdí mọ́tẹ́lá sí o torí ẹ bá ti sọ̀rọ̀ tàwọn tí ìdí mọ́ṣáláṣí mọ́ṣáláṣí máa tún ká gbogbo mọ́ṣáláṣí tí ò tún ká torí wọ́n sọ̀rọ̀ tàwọn yìí kọ́nà má tẹ̀ bá wa tún ká. ẹ ṣàmì ni gbogbo mọ́ṣáláṣí tí ò tún ká torí pé wọ́n sọ pé ẹ má sọ̀rọ̀ tàwọn yìí lọ́wọ́ apá tàwọn yìí ìdí ìsìn ọ̀nà má tẹ̀ bá wa tún ká. ó ṣe mọ́ṣáláṣí tọ́ náà mọ́ṣáláṣí wẹ̀ wa á nà ìmọ̀ ọ nìyà ọlọ́run ní mọ́ṣáláṣí kí ló sọ fàdà tẹ́jú ìhún wọ́n ahada mọ́ ní ẹ má pè nǹkan mí ní mọ́ṣáláṣí torí àbọ̀ títà òfin ẹ̀jẹ̀ arọ́ ti forúkọ wa o nígbà lọ ti kù àfáàlú bẹ́ẹ̀ kò kọ torí Na ilé wa lọ sí stéjọ <laughs> ó kọ orúkọ yẹn síbẹ̀ gbàgàdà báyìí tàwọn mọ́t níbi tí wọ́n jẹ́ láti wá di popular ní orúkọ ẹ̀ wà ṣéjọ́ àbẹ́ rí kọ lórí pé àjẹ dáadáa tó ní tó bá jẹ́ ìgbé wa jọ méjì àti àmọ́ nìyẹn kọ́nà kó bá jẹ́ ti àmọ́ wa tó ká ṣe jẹ́jẹ́ náà wà ní ìsọ̀rọ̀. Tótó tó lọ bẹ́ẹ̀. Olú àdúrà táwọn ọbí máa ń ṣe ni. Pàápàá jùlọ tó bá wà láàrin ìṣèjúdù méjì. Allahumma qirni warhamni warzuqni. Olú àdúrà táwọn ọbí máa ń ṣe Tó àwọn ìyẹn ló yẹ ká bójútó. Èyí tẹ̀yà máa fi ka ìdáwákà ìdáwówó máa ka ló àwọn àdúrà yẹn. O lè kà dáwákà kò kọ̀ ká kó bá ká dáadáa lọ́tọ́ ọjọ́ tó bá ti di fóǹkà ìdáwákà láti fi wówó nǹkan tí ò dáa ló wá sí ilé ẹ̀ ìdáwá kò fi ń dògbé owó lọ́dọ̀ àwọn afá yorùbá ìdáwákà ìdáwówó ìgbówó làwọn rí ìdáwákà rẹ̀ ọlọ́run ti lè máa gbáná àlékà ní kùrọ̀ánà ìtẹ́sìkọ̀ àsọkùnrin àkàlẹ̀ kó ba lè ní lára ilá tẹ̀síkì rọ̀ dáì nímọ̀ ìyá ìrọ́sí ni kùrọ̀án so quran ò kì í ṣe ìwé àdúrà ìyá wọn ṣe àdúrà lórí àná pé quran káwá ṣe àdúrà gẹ́gẹ́ bá ṣe sọ́ọ́dì ilẹ̀ yorùbá ní. amadu sọ́ọ́lẹ̀ ní ka quran olóore àwa ní èròǹgbà pé iṣẹ́ olóore ká ṣe sábà láti gbàdúrà wa ṣe pé quran wa sọ ìwé àdúrà ọ̀gọ̀rọ̀ ẹ̀ àdúrà oṣooṣù a máa ń sọ quran kalẹ̀ tó wà kòrá àtọ́lọ́ ti sọ̀kalẹ̀ látọ̀dún kò bọ́nà kó ṣe àbò wa ọ̀sán ọmọ wa ara ẹ̀rọ bíbí lọ ọmọ yìí wà á lékò ní sọ̀rọ̀. tí obìnrin ọdún tó ìbílẹ̀ bọ̀ tó lórí obìnrin tó yún ni ó fẹ́ já ìlú lẹ́nu tó wá sí ìfẹsẹ̀ bọ̀ mi ò kí ló tó fẹ́ já ìlú yẹlò kí ó rẹ̀ ti fọ́fọ́ ní òun náà jábọ̀ bẹ́ẹ̀ ṣe káyọ̀ ìdánlọ́pẹ̀lọ́ sí ìpẹ̀lẹ́ ẹ̀gbọ́n. ṣé rí kájà irun ìgbà Islam mú wa tí ìyọba ti ní irun funfun kò wá ń ṣe irun funfun kẹ́ ẹ̀ ti ní irun funfun méjì mẹ́ta ìgbà lò ní darúgbó jọ bó bá ní irun funfun obìnrin tó bá fẹ́ afẹ́ àbí torí àpá yẹn ti darúgbó èèyàn sì nínú gbogbo òtúmọ̀ sí pé èèyàn ti darúgbó ẹ̀rọ ọmọ ten years ní ẹ̀bùn ni ọlọ́run ti dé lágbàlagbà láti kékeré àwa náà rẹ kọ̀ láti gbàgbà ti wà ní junior secondary school lórí ìgbọ́dọ̀ bá ṣàlékún dáadáa fún ló ti ní irun funfun báyẹn pé tó nígbà yẹn bóun ló fi bẹ́ẹ̀ rí ń sè. tó tóbìnrin bá fẹ́ dá irun oríṣiríṣi tán brọ́dà sísá ẹ̀ brọ́dà sí máa ń ti káàkiri gbà yẹn lórí gbogbo yẹn náà gbajúmọ̀ nígbà yìí àwọn sàhábà pé kákọ̀ dá kiri mọ́lẹ̀ ká dá yẹ ká gbé gbá ká ṣàwò bó ṣe jẹ́ pé kò ṣe kí ni kò sí láì sí bẹ́ẹ̀. ohun tá lọ́ọ́ fi sọ ni wípé ká sí black tí ọba fẹ́ dá irun má dá ní black. ni tó yọ gbọ́dọ̀ fi ṣọ́ra àwọn èèyàn ń fi ìbá ṣe ń yẹ ó ti fi style tá a bá sáfó da tó ti yé kí n kọ̀ jáde sí àwùjọ ní ìkéde náà wá ṣe irun yẹ́lò àbí ilé kan tẹ́lẹ̀ fáwọn yọ̀ mo máa kó wọn sórí kìrìkì àwọn àfáà yìí náà máa dá sí o ah! àwọn àfáà náà sí ẹlòmíì máa wá torí ẹ̀ sálámọ̀ sí

ó wá ń dá irun pẹ̀lú kọ́lọ̀ tó yàtọ̀ sí black kò sí láìsí ń bẹ̀ so kò wá sí mọ́nì tóbìnrin náà bá wò pé náà ti ń dàgbà mi funfun àbúdẹ̀ tí ń wò pé ṣẹ̀dẹ̀ mẹ́fà ọkùnrin alẹ́ díẹ̀ nítòótọ́ àríbẹ̀kọ́ ni àríbẹ̀kọ́ ni pé àbú ń wò pé òun ti darúgbó lòun náà wá wò pé ṣe ẹlòmíì sì ni ọkọ ẹ lè láìkẹ́ rẹ̀ bóyá ó láwọn ọmọ kan tó já yẹ lọ́fíìsì tó máa wá òun pé ah ọmọ yìí dẹ̀ fààyàn ló bá sọ fún ìyàwó ẹ̀ náà pé tí wọn náà bá lè ṣe nǹkan báyìí àwọn akọ̀mọ̀ pẹ́ńtà kan ni làwọn fi kí wọ́n ṣe gbogbo nǹkan yẹn náà ni kò sí mọ́ ní tí ò bá ti ní niwá lára kádẹ̀ ṣọ́ra kó má jẹ́ pé torí pójú gbajúmọ̀ kan lọ fi ń ṣe style làwa náà ti fẹ́ ṣe Allahu alam وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين